fún anábìwá Muhammad àwọn ará ilé rẹ̀ ọlọ́mbanìkẹ́ wọn bá ní yọ́nú sí wọn àwọn sọ̀hábà àwọn tí wọ́n dúró ti ànábì lọ́jọ́ tí nǹkan lé ọlọ́mbanì yọ́nú sí wọn àwọn tàbí hàn wọn ará ànábì sójú ṣùgbọ́n nígbàgbọ́ nínú òjìṣẹ́ lọ́wọ́n wọ́n sì kú sórí ìmánì ọlọ́mbanì kẹ́ wọn ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́mọ yọ wá sílẹ̀ nínú ìkẹ́ àti àánú ọlọ́run ọlá ìpín méjì rẹ̀ ló ń ra gẹ́gẹ́ bí ohun tí à ń bá bọ̀ ìyẹn ọ̀rọ̀ nípa àṣọrọ́tò sáàtì a ti dáàkọ àwọn bíi mélòó kan láwọn ọjọ́ tí ó ti lọ sẹ́yìn mo kọ́kọ́ rò ó níjẹjọ pé káwọra sọ díẹ̀ sí nínú àwọn àṣọrọ́tò sáàtì àtúngbọ́rọ́ kọ́wá tara lọ síbi ànábì Ìsá alayhi salatu wa salam tí wọ́n tún wá padà wò pé káti ẹ̀fẹ̀ kan máwùn tó tún ṣe pàtàkì pàtàkì sí nínú àtúrọ́tù sáàtì àsọgbọ́rọ́ káwá tibẹ̀ lọ síbi àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó tóbi jùlọ ìyẹn àwọn èyí tó ti pé bí kan bá ti ń wá àwọn èyí tó kù yóò máa rí lura wọn yóò máa òkòtó yóò máa já lura wọn ni yẹn pé lónìí nígbà tá a bá mẹ́nu bà díẹ̀ nínú ńṣe ni a máa lọ síbi àwọn àṣírọ́tò sáà àlìkóbọ́rọ́ sọ̀rọ̀ ní pàtàkì jùlọ abẹ́ látòrí alimahadi alimuntadọ kọ́nàbà kó ṣe wíwí gbígbọ́ kó ṣe nírọ̀rùn kó wá pawákọ̀ sínú ìkẹ́ rẹ̀ kó ṣe wá lọ́mọ àlùjànnà kó má ṣe wá ní ọ̀mọ̀ iná ọ̀wọ́lá ilaha illallah. nínú àwọn àṣírọ́tò sáà àti sọ̀rọ̀ àwọn àmì àwọn ìṣẹ̀lẹ̀ ètò ìjà mọ̀ pé ilé ayé ti lọ síbi kọ̀ọ̀kọ̀dán àtàháwónù bisunani lẹ́tì rọ́gbọ̀bà sí àlè islam àtàháwónù bisunani lẹ́tì rọ́gbọ̀bà sí àlè islam. àwọn iṣẹ́ olóore àwọn súnàsúnà àwọn ìjọsìn ètò ti pé nítòótọ́ kìí ṣe dandan nínú ẹ̀sìn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà béèyàn bá ṣe é ọ̀pọ̀lọpọ̀ ládàá ńlọ́sọdọ̀ síbẹ̀ kí wàá fojú rínà rẹ̀ pé ebile mustaabu ni ebile mandubu ni níbàyé àwọn àtúláfù náà sọ̀rọ̀ hàn máa kánú yumayizun bayna alwajibi wal mustahabi tí wọ́n ní pé sànàbí sọ báyìí ngbọ̀n sànàbí bá sọ ó ti dèjì sẹ́nu ọ̀làjú ìmọ̀ ńlọ́dẹ látọ̀dọ̀ àwọn oníwòsàn olùfẹ́kọ̀ọ́ yìí. jáfẹ́jámọ̀ pé àkàmù tẹ̀kìlìfìyà ó pín sí márùn-ún wájibù màndúbù màkúrò màhárọ́mù àti mùbáà. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú wọn kì gbogbo Suna kódà Suna bá jẹ́ súnà nẹ́bí sallallahu alaihi wasallam kéèyàn ó tún máa gbájúmọ́ kọ́ máa ṣe ọjọ́ tí a fi máa ń rí àrùn títa ara látọ̀dọ̀ lọ́n àwọn sàhábà wọ́n lọ jagun kan wọ́n wá làkàkà wọ́n gbìyànjú lójú ogun wọn ọ̀tá ara wọn ọ̀tá wọn ò rí wọn gbèsè wọ́n wá wù àárín àwọn pé kí ni ti ń ṣẹlẹ̀ ṣé kìí ṣe pé súnà kan bẹ tó yẹ ká ṣe tá a ti pàtì tá a mú lò ẹnìkan wá ní súnà tó ṣe wá àárórín ní a ti fi orin bọ ẹnu nù wọ́n bẹ̀rẹ̀ sí ní rorin àwọn ọ̀tá ọlọ́run wájú kórìn kọ́dà bíi igi àràbà ńlá gbà á àwọn tí wọ́n ń bu bí tá ń fi igi rọrin igi àpáta igi ńlá ńlá tí wọ́n fi ń rọrin àwọn ilé ìbá gbára mọ́tò wọn ò ní fà wáyà báwọn ọ̀tá bí wọ́n ti túká yàn látàrí kíni látàrí pé wọ́n lè súnà níbi sallallahu alaihi wa sallam lọ́dọ̀ àwọn àṣírọ́ tó sàn ó ní àtàháwó náà ìfọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mùsùlùmí ànábì sallallahu alaihi wa sallam ìfojú kéré iṣẹ́ olóore bí kì í ṣe wájibù ṣèǹtì ọ̀gá ti fẹ́ wọ̀ ná ṣé yọ wọ̀ ná ṣèǹtọ́kàn rẹ̀ bá ti lé ẹni máa wíru gbólóhùn báwọn. àfàwà tí wọ́n kọ síra yìí wọ́n ní wàmí ni ha nínú àwọn àpẹẹrẹ tí ó jẹ́ àmà pé ayé ti ń lọ síbi kọ̀ọ̀kan-kọ̀ọ̀dún àtàhàwò níbi sàárín ìrìlà àwọn tó bá jí òfin ọlọ́run ká dàgbù láti ká fojú rénà rẹ̀ ká má kọ̀ bí ara sí tó bó ṣe tọ́ àti bó ṣe yẹ. abúlé ibn Mas'ud ó gba hadith wá kọ́lọ̀mbà nìyọ́nù sí i. ó lé tí ara òun báyìí òun ti gbọ́ lẹ́nu ìjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ti ń sọ pé inna min ashrati as-saati an yamurra ar-rajulu bil masjidi la yusalli fihi rak'atayn. lọ́la àwọn àpẹẹrẹ àmì táàbù màpẹ́lẹ́ ayé yìí ó tán pátápátá ó ní kéèyàn rí kọjá nínú mọ́sálásí lọ́kàn bá mọ́sálásí kọjá ni náfìlà rákà àtẹ́yìn tíáníkàyàn tàhíyàtul masjidi yóò dágun láti kò ní yan náfìlà wọn. nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ míì àyẹ̀tà àzàrọ̀jùlù bil masjidi fọláyìísọ lè fi oníkéyìn ò rí mọ́sálásí kọjá kó gba mọ́sálásí kọjá kó má ṣe náfìlà níbẹ̀ kódà nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ míì ó wá ń bẹ̀ wípé إن من أشراط الساعة أن تتخذ المساجد طرقا أو يوقع كما ثلاثة ديوجونا يوقع ما صلوا wọ́n ní yanáfìlà wọ́n ní sẹbíkẹrù kankan wọ́n ní ṣe nínú mọ́sálásí yẹnni pé àwọn táwọn wí ìbí bá ti ń ṣẹlẹ̀ ìkíní kámọ wípé òdodo lọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì tó wá ni pé àwọn yorùbá ní àràbà tún ra mú odò ń gbá rere àwọn tánàbí ni yóò ṣẹlẹ̀ kálukì àmọ́ òtótó bí bá ti ń ṣẹlẹ̀ kálukọ́ yà máa tún ẹrù rẹ̀ dì kíákíá káyà mójútó àwọn tí olóore ìkáfẹ́ pàdé ọlọ́run bá subhanahu wa ta'ala kọ́lọ́n jẹ́ kí ọjọ́ àlùkìyámà kó jẹ́ kọ́ rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa. nínú hadith ojútọ́ náà bá sallallahu alayhi wa sallam ó ṣe wá lójú ọ̀yìn idha dakhala ahadukumul masjida fala yajlis hatta yarka rak'atayn ẹnikẹ́ni tọ́ba wò mọ́kíláṣí mọ́tì ìjòkó tí tó fi ṣe náà sílà rákà méjì nítorí bí wí nínú àdéhìí nù ìwọ̀n lásìkò tá a wà yìí gbogbo ẹ̀ ti dà bá mi kọ́lọ̀n kọjọ kó sànù wa kókó wa yọ. nínú àwọn àpẹẹrẹ ètò ń sàmì pé ayé ti ń lọ ayé ti fẹ́ parẹ́ ìǹtìfà khul ahilla ìǹtìfà khul ahilla yẹni pé ìlétésù tó bá ti ń yọ yóò máa tóbi àríyànjiyàn ọ̀wà wáyé pé rárá o oṣù ọjọ́ kankan lélẹ́yìí ọjọ́ kẹta lélẹ́yìí ọjọ́ kẹrin lélẹ́yìí látàrí bí oṣù máa tóbi oṣù ìlétésù yóò máa tóbi ju bó ti yẹ kó tóbi lọ nígbà tó bá tẹ̀ yọ eléyìí náà nínú àwọn àpẹẹrẹ pé ayé ti ń lọ síbi kọ̀ọ̀kan dùn ńlò náà wà abúrò rẹ̀ rà ọlọ́mọba nìyọ́nù sí i ó lè jíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam sọ pé mìnìkìrọ̀ bí sáàtì ìtìfáàkù àhìlá lára àwọn àpẹẹrẹ tó ń sàmì pé ayé ti fẹ́ parẹ́ oníkìlẹ̀ tẹ́sù kó yóma kó tóbi wà ń yọ̀rọ̀ lìhìlá káwọn èèyàn kí wọ́n máa wo ilẹ̀ tẹ́sù lílẹ̀ ìlàtìn léè tó tẹ̀ yọ fún òru alákọ̀ọ́kọ́ fàyọkọ́ lùbìlẹ̀ ìlàtẹ̀yìn àríyànjiyàn wà sọ̀rọ̀ rárá o àà sọ̀rọ̀ sẹ̀ńdí lẹ́sẹ̀sù ni lẹ́sẹ̀sù ọjọ́ lẹ́sẹ̀sù ọjọ́ a máa rí báyìí sọ̀rọ̀ pé kọjọ́ méjì àlẹ́lẹ́yìn àlẹ́ alẹ́ kọjọ́ kan òun sì ni lára àwọn àpẹẹrẹ tó ń sàmì pé ayé ti ń tán lọ òǹlẹ́lẹ́yìn náà wà bàbá ti yá rí báwọn yà agbára mẹ́tí olóore ní ṣíṣe ìyáàkà wà tẹ̀síwífà wà táìvìn ìǹtùbá ìrònúpàwàdà ìmúra títẹ olóore àsìkò ti ń bọ́ lọ́nu o ń ṣe ń ṣe ya ìtẹ̀gbẹ́jùlẹ̀ lásìkò gbajúmọ̀ sí olóore ní ṣíṣe. lára àwọn àmì àtàpẹrẹ tó ń ṣàfihàn pé àlùkìyàmà ó ti súnmọ́ ayé ó ti ń lọ síbi kọ̀ọ̀kan كثرة الكذب وعدم التثبت في نقل الأخبار كثرة الكذب وعدم التثبت في الأخبار يرجوك يرجوك yóò pọ̀ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ kódà àwọn èèyàn ò ní í ṣèwádìí níbi ìròyìn kan náà tí wọ́n fi máa fọn dà síta nípa pé fún àwọn àpẹẹrẹ ọjọ́ àlùkìyà mẹ́tẹ́lẹ̀ òun náà nírọ́ ṣùgbọ́n eléyìí ó ní ń ṣe pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ bíi oníṣẹ́ ìròyìn ọ̀rọ̀ tí wọ́n níwádìí nípa rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ àwọn fẹ́ ta ipa tiwọn àwọn fẹ́ kàwé ìròyìn tiwọn wọ́n sáré gbé pépà láì ṣe ìwádìí lè tọ́ gbọ̀ngbọ́n lórí ìròyìn tọ́fẹsẹ̀ múlẹ̀ àbí òsì ẹ̀fẹsẹ̀ múlẹ̀ wọn ò fẹ́ mọ eléyìí abúrera ọlọ́mọbanijọ́nu sí ọgbà àdéhìí wá ó lè jìtẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam sọ pé sayakunu fi akhir ummati unasan yuhaddithunakum ma lam tasma'u antum wala aba'ukum fa iyyakum wa iyyahum òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ó ní sayakunu fi akhir ummati unasun káyè tó parẹ́ nínú àwọn àlùmọ̀ mi ara àwọn èèyàn kan tó ṣe wípé yuhaddithunakum wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n máa sọ fún yín ọ̀rọ̀ tó ṣe pé ma lam tasma'u antum wala aba'ukum ẹ̀yin gan ẹ̀ gbọ́ rí àwọn bàbá yín fẹ́ràn ti lọ wọn ò gbọ́ rí tó bá ti àdàbà ń fa iyyakum wa iyyahum ẹ̀yà sọ́ra fún wa o ẹ má jẹun ó kọ yín wọ̀gbẹ́ o ẹ dènà sí wọn o nínú àdéhìí mi ìtàbílẹ̀ ibn Amr ibn al-As ìtọ́gbà wá kọ́lọ̀mbà ní yọnu sí i òṣìṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé inna fil bahri shayatina masjunatan awsaqaha Sulaiman alayhi salam yushiku an takhruja fataqra'a ala an-nasi Qur'anan òṣìṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ó ń dájúdájú ó ń bẹnu okun àwọn èṣù kan masjo netan àwọn ìjànú lẹ́yìn tó ti pé wọ́n ti fi wọ́n sínú túbú wọ́n ti dè wọ́n mọ́nú rẹ̀ awusakawa suleiman anabi ọlọ́run suleiman ibn dawud ńlọ dè wọ́n mọ́nú odò ńlọ so wọ́n má bẹ́ẹ̀ ó kù ṣáàtà káwọn ìjànú káwọn èṣù wọ̀nyí kí wọ́n jáde síta o bí wọ́n wá jáde síta tán fatakọrọ alamẹnsi kọrọánì ntọ́jà bíi kùránì tí yìí ṣe kùránì wọ́n mọ̀ wá kà á fáwọn èèyàn sórí kíni láti lè bá a sọ wọ́n nù àwọn ọ̀rọ̀ tí yìí sọ̀rọ̀ ọlọ́run wọ́n mọ̀ wá kà á ẹni kí náà wọn apẹ́rẹ́ ń sàmì pé ayé ti ń lọ síbi kùnkùndùn ó ní kẹsàrọ̀ tòlùkàgbé wọn á dàmú tàfàbùtì fil akhbar ńlọ́wà nínú rẹ̀ bákan náà. كثرة شهادة الزور كثرة شهادة الزور وكتمان شهادة الحق ẹ̀rí òdodo kò ní í sí mọ́ ẹ̀rí irọ́ òní yóò fọ̀n ká káró dodo ká má lè sọ ẹ̀rí òdodo ká má lè jẹ kádọ́ọ̀bù òótọ́ kádọ́ọ̀bù lórí nítorí wá jẹ́ irọ́ ká wá ṣe àfihàn rẹ̀ síta ẹ̀rí èké yìí ọ̀pọ̀ ó ń lọ́dọ̀ wa níbí náà wọ́n bá ti fẹ́ nìkan ní pọtifólíò kan ọ̀yá lọ jẹ́rìí takò ní kóòtù sọ́kùn ló ṣe é òun ló sì máa sọ kọ́lọ̀ ló ṣe é mùsùlùmí nínú àbí kìrìsìtẹ́nì kùránì lè ṣe búra àbí báíbù ńgbọ̀ bá ti gbowó kò sí tí ò ní fi búra ẹ̀rí èké yóò pọ̀ ẹ̀rí irọ́ yóò fojú hàn ntọ́jẹ́ òdodo àwọn èèyàn sì máa dọwọ́ gbowó wọn ò ní ṣe àfihàn rẹ̀ síta nínú hadith ìka abdullahi bin Mas'ud kọlọmba nìyọnu sí tí ó gbà wá ó lè jìfẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé inna bayna yadayi sa'ati shahadatan zuri wa kitmana shahadatan haqq lára àpẹẹrẹ tó ń ṣe àfihàn pé alùkìánà ò ti fẹ́ tó oní shahadatan zuri ẹ̀rí òkè yọ ọkọ̀ dáadáa ẹ̀rí òdodo wọn dọ̀wọ́ bò ó ẹ̀ẹ́dẹ̀rẹ́ ní tí ó jẹ́rìí ẹ̀rí rẹ̀ tí ó wà jẹ́ òdodo lẹ́yìn tó ṣe pé ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run pa wá láti nínú alukur'an ó ní wàlá taqsimu shahadata nítorí bá jẹ́ ẹ̀rí òdodo ẹ̀ má dọ́ọ̀bù wọ́n mi yẹ túmù ha fa innahu aasimun qalbuhu ẹnì yòówù tó bá lẹ́rìí òdodo tí ò jẹ́ ẹ̀rí kan bẹ lọ́dọ̀ rẹ̀ ó nìkan ní à ń retí kó wá jẹ́rìí ní ti òdodo lọ́ba dọ́ọ̀bù kò jẹ́rìí òdodo irú ẹni báwọn ó ti di ẹlẹ́ṣẹ̀. abubakarata kọ́lọ̀nkọ́ba nìyọnu sí i ó lè fi tẹ́lẹ̀ wọn bá sallallahu alaihi wa sallam lọ́jọ́ kan anábì sọ pé ala unabbi'ukum bi akbaril kaba'iri àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kọ́ńbẹ́kọ́ńbẹ́ ǹjẹ́ ráyè kí n ṣe àlàyé rẹ̀ fún yín bí. ó làwọn sọ pé bala ya Rasulullah ẹ̀ẹ́mẹ́ta ìlànà bìbí ọwọ́ abẹ́rẹ́ sí ní ká lára àwọn nǹkan tó mẹ́nuba níjọ́ náà ó ní shahadatu ẹ̀rí èké ní jíjẹ́ ọkọ̀ dáàbùkọ iṣẹ́ bọ́ sọlọ́n ìmọ̀rọ̀gún níbi ìjọsìn ló fi síwájú àkókòlò àdìdẹ́yìn ìṣẹ̀yà ṣe bàbá lànà mi fi nígbà wá débi ṣahadatu zuhur anabi wa ń wí láwì tún wí láwì tún wí débi pé a ti ń tán náà pé ah kò tiẹ̀ dákẹ́ kò tiẹ̀ dákẹ́ látàrí àwì tún wí àwì tún wí ètí ń sọni láyà kọ kọ kọ tó ń fa kí ìbẹ̀rù ọlọ́run kọ́ mọ̀ wà nínú ìgbáyà ẹni pé ẹ̀rí èké bó ṣe ń fojú hàn sí ń pọ̀ dáadáa yìí ó ń túmọ̀ sí pé ayé ti ń lọ síbi kòńkòndùn àti ti ọjọ́ àlòkìyà náà ó ti súnmọ́ ìfilé nínú àwọn apẹ́rẹ́ to ń sàmì pé àlòkìyà náà ó ti súnmọ́ kẹtìrọ̀tù mọ́wùtìlì fàjà kẹtìrọ̀tù mọ́wùtìlì fàjà. اللهم طيبا نافعا اللهم طيبا نافعا اللهم طيبا نافعا اللهم انا نسالك خيرها وخير ما ارسلت به ونعوذ بك من شرها وشر ما ارسلت به ọlọ́mìnira àwọn obìnrin kan ní ṣẹ́rí àwọn ṣẹ́rí náà rúkọ ìfàbí. lára àwọn àpẹẹrẹ èyí tó ń ṣe àfihàn pé ayé ìtún lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dàn àti pé àlùkìyámà ó ti súnmọ́ oníkẹ́sọ̀rọ̀tù mọ́tìlìfàjìá ikú òjijì yọ pọ̀ ẹ̀kan gbogbo lámarin ká ní ká jọ kí zúrì sani ìsìn rárá o kò sí ń tọ́jọ́ aló ti kú kò sáré aláàjọjọ ni àjọ lọ bí túnú ọmọ ni àjọ lọ bí ìyàwó àtẹjọ kúrò ńbẹ ni ẹ bàgbọ́ kó ti kú tó eléyìí náà yọ wà pọ̀ eléyìí náà lára àwọn àpẹẹrẹ èkó ń sàmì pé ayé ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dùn ńlọ́wà nínú hadith anas kọ́nà ń kọ́ bá ní yọmi sí i. رفعها رفعه إلى النبي صلى الله عليه وسلم يعني كي حديث ولا النبي لوي ìkí àtìgbẹ́ ọlọ́run kọ́ máa bá a. nínú hadith náà ìlẹ̀mìn àmọ̀rọ̀ ti sáàtì nínú àwọn àpẹẹrẹ àtàwọn àmì tẹ́ẹ̀tì mọ̀ pé ayé ti fẹ́ para àyẹ̀dàrọ̀ mọ́tìlì fàájì àti oníkíkù òjijì kọ́ hàn kọ́ pọ̀ dáadáa lára àwọn àmì ètò ń fi àpẹẹrẹ pé ayé ti ń lọ síbi ìkùnkùn dùn níbi ọdún bíi mélòó kan sẹ́yìn ẹnìkan wọn ló kú ní asiri bàbá sílọ̀ tó wá rán aṣọ ètí àti ṣèṣì nígbà fún ìgbà tí èdè magrebi òun náà ti jáde láyé tó ikú òjijì òní ń jẹ́ báwọn kọ́lọ́n kó sàánú wa àsìkò tí ọlọ́run bá rí pé àárítẹ́ rètè tí ó yọ nínú tí ó yọ ní tiwa ìnìkọ́lọ́n ajáde láyé tó ikú òjijì ọ̀ ń bẹ́ẹ̀ àsìkò wo ni kú ọ̀bẹ nìkan kan nínú wa kò fẹ́ ntọ́ mọ́ ló fi dára púpọ̀ ká máa gbélé ayé bí ẹni tó ṣe wípé àsìkò tí ó kù ó ti súnmọ́ bọ́bá ti àárọ̀ láyé má lè ti kọ́ dọ̀tún lèlè tàbí kó di alẹ́ ṣùgbọ́n lásìkò tá a wà yìí ìlórò ń gbàgbé lọ́mọ ànábì ádámù àjálù náà àwọn àsìkò sáà sì lọ́lé ayé ilé ọ̀tọ̀ nǹkan yìí. Imam Bukhari kọlọn kọba ní kẹwọn wọn jẹ ti máa ń ṣe àwọn èèyàn lójú ọyìn nípa pé ee ẹ múra sísẹ rí ikú òjijì àmàbà tí kú ọba wa lójijì àmọ́ ẹni tí ń tẹ̀lé ọlọ́láàfíà lẹ́sàn gbọ́ pé àti ní tí ń fi ń ṣe wá àṣìhàn àti ní ọ̀tẹ̀lẹ̀ tó ń ná kọlọn kọba ní kẹwọn Imam Bukhari nínú àwọn ọ̀rọ̀ tí máa ń sọ ni pé èkìtẹ́nìm fìlfàrọ́ọ̀gì fọlá rògbòóyìn. فعسى أن يكون موتك بغتة كم صحيح رأيت من غير سقم ذهبت نفسه الصحيحة فلتة Imam Bukhari nù. ó ní tètè kọ́rọ̀ tètè múra sáwọn iṣẹ́ olóore lásìkò tó o bá dilẹ̀ tó o ní nǹkan kan tí ń gbé ọ lọ́wọ́ ṣe náfìlà dáadáa ọ̀lẹ́ni tí ó ṣe náfìlà àwọn àwẹ̀ tí èsì àwẹ̀ ọ̀ranyàn múra tí kò gbà á fàáta yakun na mọ́tòkà bẹ̀sẹ̀tàn ó sì ṣe òkọjá pé ikú rẹ òjijì ni yọ bọ̀ sí kàńtọ̀ xìíxìn mélòó mélòó ń tẹ̀sẹ̀ pé ara rẹ̀ yá àlàáfíà rẹ̀ dípẹ́ àlàáfíà rẹ̀ ó pé kò sí àlámà pé eléyìí ọ̀gbádùn kò sí lára rẹ̀ ìmáàmù sọ pé rọ àìsíhò mìíràn tó kọ́ mi tí mo ti fojú rí kí èsì pé yà mójú kankan ọ̀nbẹ lára rẹ̀ dáàbà sì ná fún àtọ̀hí àtò fàlìta ṣùgbọ́n lójijì la kàn gbọ́ wípé ó ti jáde láyé bàbá Ibn Hajar kọ́lá nǹkan bá ní kẹ́hún ó ní wa kana min al-aja'ib annahu waqa'a lahu ó ní tó wá ti lé màdùn ni pé ìtí Buhari ti máa ń fi ń ṣe wáàsí fáwọn èèyàn yìí irú ń tọ́jọ bẹ́ẹ̀ abóhùn gangan sí ìyẹn Imam Bukhari kí ẹ̀sán madu Bukhari làwọn yóò Imam Bukhari ti ó ń gba hadithi yẹn ni pé a máa gbé ayé sábà ń bẹ ń bẹ láàárọ̀ má lè ti kọ́ dọ̀sán tó dọ̀sán má lè ti kọ́ dalẹ́ àfihàn bíkọ̀rọ̀ ha bímọ̀lẹ́dá àlùmọ́ọ̀t. anábì ní ikú ká máa rántí ẹ̀ ní ṣẹ́jú ṣẹ́jú yẹn ni pé nàjàlù bíkọ̀rọ̀ àlùmọ́ọ̀t nọ́ọ̀sùbà àyọ̀nìnà ká máa wù wọ́n gbígbà pé ikú ti ṣe tán ó ti fẹ́ gbẹ̀mí wa báyìí bẹ́ẹ̀ ni ká ṣe máa gbélé ayé ìyẹn tó ká بالتوبة والأعمال الصالحة ورد المظالم إلى أهلها pẹ̀lú ká tó bá kùn bí ẹsẹ̀ kápọ̀ ní ìsìkfà ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ dá padà sẹ́ńtò ní owó sọ ya tó o ti lè san ti wà sí yàlẹ̀ nípa rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn iṣẹ́ olóore lọ́la àwọn àpẹẹrẹ tó ń sàmì pé ayé ti ń parẹ́ lọ ó ti ń lọ síbi kọ̀ọ̀kan dán kẹ́sìtọ̀rọ̀tì násọ́rì wọ́kẹ́lẹ̀tì nàbàtì كثرة tì وكلة النبات. وجمع tì جمع òjò ọmọ arọ tí ọmọ ọkọ̀ dáadáa ṣùgbọ́n jù tí ò ní lálùbáríkà ni látàrí wípé àwọn irúgbìn tí ọmọ tilẹ̀ jáde kò ní tó nǹkan kódà òjò tí ó múlẹ̀ dáadáa tí ó kárí ilé tí ó kárí oko ni yá òjò tí ẹ̀ dókòwò ahán alihamudulilayi òkúta ẹ̀kọ́ dèm náà ló ti dé ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn ìgbàtàgbàdo ọba jáde àtọ́ ọlọ́mọ síkàtà òní ọ̀jáde ètò tó yẹ kọ́ yọmọ bọ̀ọ̀kù bọ̀ọ̀kù tọ́lọ́tọ́lọ́ pọ́rọ́pọ́rọ́ báyìí òun lè fi ọjà dé eléyìí lára àwọn àpẹẹrẹ èyí tó ń sàmì pé àlòkìámà ti tó òǹlẹ́lẹ́yìn náà òǹlẹ́lẹ́yìn wà. Anas bin Malik kọ́lọ́nkọ́ bá ń yọ nísìnyí ó lè fi tẹ́lẹ̀ wọn bá sallallahu alayhi wa sallam sọ pé la taqumu ولا تنبت الأرض ولا تنبت الأرض شيئا lọ́nà wọn àpẹẹrẹ tàbí ayé yìí ò ní parẹ́ alùkìámà ò ní tó tójú ó fi máa rọ̀ òjò tí ó kárí tí ó de gbogbo òlò ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà làtún bẹ̀tẹ̀lẹ̀ ọ̀rùn ṣẹ́yàn ilẹ̀ ò ní mú nǹkan kan kò ní mú jáde ẹ̀ẹ̀mí ológun kankan ẹ̀ẹ̀mí rí yẹn ni pé òjò tí ò ní lálùbáríkà tí ò ní sáǹfààní lọ́lọ́wọ́n máa rọ̀ fún yín eléyìí náà lè jẹyọ láti pàṣẹ ẹ̀ṣẹ̀ ní dídá níbàámu sí hadith abdullahi ibn umar tí imam ibn majah àti wọn gbà wá nínú báàbò fitan ní pàtàkì jùlọ táwọn èèyàn bá kọ̀ jálẹ̀ tí wọn yọ gbàká táwọn tí wọn jẹ́ olówó tí wọn ọ̀sánú aláìní má ẹni tó yẹ kọ́ yọ zàkà kọ́ yọ zàkà má bí kí wọ́n tún gbé zàkà fóònù náà kó náà tún gbà á bẹ́ẹ̀ ló ní àtúnṣe ń ṣe eléyìí náà a máa fa kí òjò kọ́ máa rọ̀ nínú hadith yẹn òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé sábà ti rí àwọn tí wọ́n jẹ́ olówó tí wọ́n ti forí ìkókò sọ́ọ́dún tí wọ́n yọ zàkà náà nti ọsẹlẹ ni pé múni wọn lè kọsọrọ mí lè sàmà wàláwù lè bàháìmù lámsọmsọrọ òjò nírọ̀ tí ọba sí ìtàwọn ẹran ọ̀sìn ni wọn bá òjò pẹ́sẹ́pẹ́sẹ́ tí ń rọ̀ kì bá ti rọ̀ fún yín ẹni pé lára àwọn àpẹẹrẹ tó ń sàmì pé àlùkìámà ó ti ń sóbọ̀ oníkẹ́ sàràtìlì má tọ́rí lọ́kẹ́ làtìlìnàbà òjò ọmọ rọ̀ dáadáa ṣùgbọ́n tí ọmọ jáde kílẹ̀ ọmọ mú jáde kò ní tó nǹkan kan rárá nínú àwọn àmì ètò ń sàpẹ tó ń ṣe àfihàn pé àmì àlùkìámà ó ti tó. كلام السباع والجمادات للإنس كلام السباع والجمادات للإنس àwọn ẹranko abidà wọ́n máa bá yàn sọ̀rọ̀ wọ́n máa bá yàn sọ̀rọ̀ báyìí tí yóò sì máa gbọ́ nǹkan wí bí a Yorùbá ló ń sọ ni yóò sì máa bá ọ̀sọ̀ Yorùbá tó sì máa gbọ́ òyìnbó ló lè sọ ni yóò sì máa sọ òyìnbó kódà téyìnbó rẹ̀ gan-an tí ó tún fẹ́ẹ̀ tún borí tiẹ̀ wàlìjàmẹ́dáàtì àwọn tó jí ọ̀gbọ́rọ̀ lásán bíi òkúta bíi bàtà bíi kan èèyàn yóò sì máa sọ pé pẹ̀lú nígbà tó sì lé nǹkan báyìí níyàwó rẹ̀ dánwò ọkùnrin báyìí lọ́wọ́ wálé ní báyìí ló ṣe kínní lóríṣiríṣi lára àwọn àpẹẹrẹ tó ń ṣàfihàn pé àlùkìyàmù ti ń tó bọ̀ òní eléyìí lọ́jẹ́. nínú hadith ètí àbúrò rẹ̀ rà tí ó wá kọ́lọ̀ ń bá níjọ́ lọ sí i ó lè jẹ́ àgbé ìbọn ìlàrọ̀ ọ̀rin àlùbánàm wọ́n ní kòkò ọlọ́ba bàbá àgbẹ̀ kan ti ń da ẹran rẹ̀ ti ń da ajẹ́ káàkiri àwọn àgùntàn àgbò nǹkankan ó ń da àwọn ẹgbẹ́ lọ fàáfàdà mi ní àṣà ní kòkò ńlọ́ba já ẹran kan lọ́ba já gbà lọ́ba mú lẹ́yìn bàbá òun náà ti ń dà lọ fàtọ́lábà rọ̀ àyìn ẹ̀yìn tí ó bá yẹ pé àà ìkókò máa ti gbé kan náà ẹran lọ́ba gbá ti ìkókò ní bá ń tẹ̀lé lọ hasan tẹ̀lé àhàn mi nù ó sàrí wípé ẹran tó gbé òun òjì orí gbé lọ ọgbà lọ́wọ́ rẹ̀ nígbà ọgbẹ́ran lọ́wọ́ ìkókò tán kí ni tọ́wọ́ àtẹlẹ̀ fàfáà àdàgbé ìbú àlàtàlẹ̀ ní kókò yìí lọ́ba gorí òkè gélété ètí ọ̀gá tó nǹkan ọ̀gá dídí tó báyìí lọ lọ́ba gorí rẹ̀ lọ nígbà ògorí rẹ̀ lọ fà á kàn án lọ́ba lòtó báwọn ajá ṣe máa ń lòtó wọ́sáfúfárà irú rẹ̀ ó wá tìbọ̀bi itan rẹ̀ báyìí tó wá lẹ̀ mọ́ ibi kan rẹ̀ bẹ́ẹ̀bẹ́ẹ́ kakọ́ ní kó kó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kí ni tó wí. ó arákùnrin tó ń dẹran jẹ lọ yìí amid taylor rizikin rọ̀sákọ̀ni Allahu azza wa jalla ìtàzáàtà òmìnir oúnjẹ tó náà bá tó pèsè fún mi o sì bọ́ bẹ́ẹ̀ o sì gbà àgbàtọ́ ọjà àgbà má mi lọ́wọ́ fàkọ́ọ́lá rọ́jòl lọ́kùnrin bá ní ẹ́ èèmọ̀ wa lélẹ́yìn tàlọ́ mọ̀fọ́lọ́wọ́n bá o mo ti búra o ń rọ àìsàn kàlíyẹ́ omi rí ìbán yàtàkálámù níjọ́ mo ti lílé ayé èmi ò mà rí kòkò má sọ̀rọ̀ rí o àfẹ́lẹ́ ìsìn máa ń sọ̀rọ̀ lónìí o kọ́ọ́lá dé ìbò ìkókó wa ń fún un lẹ́sìn wípé kí ni sọ wá sí èrè ní ìsìn wá ń jẹ ọ́ lójú. àjẹbù mi nìha àgbà ètò yẹ kó tí ọ lè mà ju eléyìí lọ onírọ́jùlọ ti nà kàlá oní arákùnrin kan ọlọ́run ti rántí yín báyìí o ó ti jáde báyìí o òjíṣẹ́ ọlọ́run ọba ní o báyìí nà lè xarọ̀ táyìn ó ń bẹ láàrin xarọ̀ méjì xarọ̀ tó ṣẹ̀rẹ̀kẹ́yà àti dọ̀rọ̀bẹ́yà xarọ̀ ni àwọn àyè tó ṣe wípé òkúta dúdú dúdú dúdú ńlọ́pọ̀ ńbẹ́ xarọ̀ ni a máa ń pè é méjì ní bẹ́ẹ̀ màdínà sẹ̀rùkíyà àti gẹ̀rẹ́gẹ́yà. arákùnrin yìí ìlú ibi tí ó ti jáde àwọn dàbí dùn yóò pọ̀ ń bẹ̀ dáadáa yukhbirukum bima mada wadna huwa ka'inun. àwọn tó ti ṣẹlẹ̀ lọ síwájú yóò máa fún yín nírò nípa rẹ̀. àwọn tí ó tún máa ṣẹlẹ̀ lẹ́yìn tẹ́ bá kúrò lórílẹ̀ ayé tán yóò tún máa fún yín nírò nípa rẹ̀. ẹni tó gba hadith wa Abu Hurairah ó ní wàkàánà rọ́jùlú yahudi ya ẹni tó ń tọrọ yìí yahudi ó mẹ́ni fàjà àrọ́jùlú lọ́kùnrin yahudi ló bá bá ànábì sallallahu alaihi wa sallam wa akhbara ntójú ẹ̀ tó ntójú ẹ̀ rí wọ́n fà nírò nípa rẹ̀ fasadakọ̀ nàbí sallallahu alaihi wa sallam ànábì ní òótọ́ lọ́sọ bọ́rọ̀ ṣe rí gẹ́lẹ́ ńlọṣẹ́yìn tó mẹ́kọ́ lẹ́yìn náà. ànábì wa sọ pé ana àmàrọ́tún min ana bẹ́ẹ̀ ni yàda yìí sáà nítorí àmì kan lọ́jẹ̀ àpẹẹrẹ kan atami to ń jẹ́ àmọ̀ wípé ayé ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dún ọjọ́ àlòkìámà ó ti ń sún mọ́. àníbi tí an yakhruja aw taka rajulan yakhruja ó kù sáátà àsìkò ń fẹ̀ tó báyìí ó kù díẹ̀ báyìí náà ló kù téèyàn jáde nínú ilé fala yarji'u kò ní í sẹ́rí padà kò ní í sẹ́rí padà lọ sílé hatta tuhaddithahu na'lahu tí bàtà rẹ̀ méjèèjì tí ó fi máa bá tọrọ wọ̀tá ó tó hù ẹgbàá rẹ̀ bíi bílálà rẹ̀ yóò máa bá tọrọ yóò máa fún níròó máa àdàtà àlóhùn bá àdáwò nípa ń táwọn ará ilé rẹ̀ tí wọ́n ti ṣe nígbà tó fi jáde kó tó di pé yóò tẹ̀lé padà lé ntọ́mọ rẹ̀ ṣe yóò sọ ọ́ ìtìyàwó rẹ̀ ṣe yóò sọ ọ́ lára àwọn àpẹẹrẹ ètò ń sàmì pé ayé ìsìn lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dún àlùkàmù tí ń tó òǹdọ̀lẹ́ ìwà. nínú àwọn àmì bákan náà tàmánìlì mọ́ọ́tì ní ṣíbdàtìlbàlà tàmánà mọ́ọ̀tì ìṣẹ́dá tòlùbálà àwọn èèyàn máa tànà wọ́n máa ṣe àdúrà wọ́n máa wá káwọn ó ṣe ẹ̀ fún ìṣẹ́dá tòlùbálà látàrí àdánwò bí ó ti le kókókó tó ọlọ́mọ fọ̀rọ̀ wọ́ ọlọ́mọ jẹ́ àrídàmú ọ nínú alukur'an ọlọ́ni wà fitna tó aṣáájú nínú alukọ́tìlẹ̀ kéèyàn fẹ́ẹ̀ kakú wọ́n máa lóore ju ìfọ̀rọ̀ àti ìdààmú lọ ẹni pé ńgbà tí ìfòòró àti dààmú fìtìnátì nígbà ọba dojú ẹ èèyàn máa sọ̀rọ̀ kú ó jẹ́ pé ànábì sọlá alẹ́sàlám ànábì ti kọ̀ fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àhàdíìsì ó ní ká má máa sọ̀rọ̀ kọ́lọ́hún ọbọ̀ pa wá má fẹnu pé kú tó bá jẹ́ pé ọba wa lè ṣe kọ́ ọ má ṣàdúrà ní kò wí ni pé Allahumma ahyini ma damatil hayatu khayran li ọlọ́run ò jẹ́ kí n máa tẹ̀mí táìpù orí bá ń bẹ níbi kí n sì máa sẹ́kù ní ọ̀sẹ̀ mi mo tí ọba ti á so orí ń bẹ̀ náà ọlọ́run ètò mú mi fọ́dọ̀ ṣùgbọ́n nígbà tí àsìkò táwọn wí nígbà ọba dé kálukú ọmọ fẹnu pé fún yóò máa ṣe àdúrà pé ọlọ́run ọwá mú mi lọ ìtínà ìpọ́ ìdààmú ìpọ́ ìfòòró ìpọ́ ọlọ́run sànú wa o Abu Hurairah ọlọ́run bá mi yọ ní sí i ó lè dìtẹ̀ ọlọ́run ọba sallallahu alaihi wa sallam sọ pé. لا تقوم الساعة حتى يمر الرجل بقبر الرجل فيقول يا ليتني مكانه alùkìámọ̀ ò ní tó ayé yìí ò ní parẹ́ o téèyàn ó fi gba ẹgbẹ́ sàárè kan kọjá téèyàn máa tàn náà pé ha ó mà ṣe o kó ṣe kémi ni a ti gbé bòbí iṣu kó ṣe kémi ni a ti sin kó ṣe kémi mo wà láàyè arákùnrin tó ti kú yìí kí ni tó fà á ìfòòró ìdààmú ìní ọ̀fà tọ́lọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tí wọ́n ó fi ṣe bẹ́ẹ̀ o. nínú ẹ̀bàwọ̀ ọ̀rọ̀ mi òjíṣẹ́ náà bá sallallahu alaihi wa sallam sọ pé walladhi nafsi biyadihi mọ́fọ́lọ́wọ́n bá sẹ́mi ní bẹ́lẹ́ rẹ̀ lè búra. la tadhabu ayé yìí òkùnkùn ní parẹ́ hatta yamurra ar-rajulu bayna al-qabri káàkiri nìkan tí ó kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè fọyàtàmọ́ rọ̀bùn alẹ́ yìí yọmọ wá yí kítọ́kítọ́ níbi yèèpẹ̀ sàárè yọmọ wá sọ pé yàá lẹ́yìntà ni kóńtù màkà nàfọ́ ìbà àdàl kọ́bùrì ó mà ṣe o kótó pé mi ni mo wà ní ayé ọkùnrin tí a ti gbé bò tí a ti sínú sàárè yìí wọlé ìtàbí àdéhìnà ìdàgbàlà kò kúkú jẹ gbèsè kò sí ní tọ́ka ju pé àdánwò ni ìfòòró ni ìdààmú ni ìtọ́jú ẹ̀rí nù sẹ̀mí ńlọ́fà títí ń wá kọ́jẹ́ kó ń lòún ń bẹ nínú sàárè tí wọ́n gbé bò mọ́lẹ̀. afáwa ni wàtàmánì mọ́wùtì ìmọ̀ àtàmáàkú ìmọ̀ àtàdọ́ ọlọ́run wájú kíkọ́ pa ní yakuna inda kẹsìrọ̀tìrì fitan eléyìí ó wáyé nígbà tí fìtínà tó bá pọ̀ ìfòòró ìdààmú wàhálà wàtàdájìrì làwà nígbà tó bá di pé ìṣesí tó bá yí padà wàtàbílẹ̀ rùsùnmí sẹ̀ríà nítọ́jú òfin ọlọ́run nígbà wọn bá ti sọ́ọ̀bù lójú tí wọ́n yí padà níbo nílé yọ wà wáyé wàhálà ìlànìyàkùn wọ́kàn á fọwọ́ wá àfihàn làámùhálà bí ọba tí ì wáyé ká sí o ntí ó padà ṣẹlẹ̀ ni kódà bílẹ̀ bí ọlọ́run bá ní yọnu sí i oníṣayáàtì aláìkún zamanan lọ́wọ́ wájàdà àhádùkúnmọ̀lìmáwùtà yuba'u lẹ́sàrọ̀ ìgbìlẹ̀ kan sí sayáàtì aláìkún zamanan lọ́wọ́ wájàdà àhádùkúnmọ̀lìmáwùtà yuba'u lẹ́sàrọ̀ àkókò kan ọ̀nbọ̀ gbẹgbẹ tí yàn bá rí i pé ikú bí wọn bá ń ta ikú báyìí ikú lẹ̀ ń ta ìdákùn ẹ̀wọ̀n rẹ̀ máa bọ̀ ẹjẹ̀ nara kú àkókò ń fẹ́ dé yẹn ní pé ńgbà tí sixty náà nígbà ó bá ti lé kọjá bó ti yẹ. kàmákìlà gẹ́gẹ́ bí ẹnìkan náà àwọn ọ̀jọ̀gbọ́n bó ti sọ pé wàhálà làáìṣù máa là ọyọ́rọ̀ fíìn hálà máwùtún yorùbá àrùn fà áṣẹ̀rí ilé ayé tó tiẹ̀ wá dirú diròdo yìí ìsẹ̀mí ilé ayé tó tiẹ̀ wá sóore kàkà ń bẹ̀ náyì àà tí ọ̀wá dá hálà máwùtún tí a rí kú tí a ń tà káwa náà ti ẹ̀ rà á ìlú ká kò nú ayé ètò kún fún ìfòòró àti ìdààmú ìtìnásì wàhálà lọ́lọ́kan ọ̀jọ̀kan yìí yẹn ní pílẹ̀ làwọn àpẹẹrẹ àtàmì ètò ń ti àfihàn pé àlùkìyàmà ọlọ́run ó ti sánmá òní pé kàmánìlmọ́ọ̀ àwọn èèyàn máa sàn náà kí wọ́n kú wọ́n máa gbọ́lá fún kó sì jẹ́ pé àwọn làwọn ń bẹ nínú sàárè kọjá pé àwọn làwọn ti kú ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n mọ̀ gbọ́lá fún eléyìí kọ́lọ́n kó sànù wa. nínú àwọn àmì ètò ń sàpẹrẹ pé ayé ti ń lọ síbi kọ̀mọ́kàndó kìtà lòlù Yahud àwọn Yahudi tí wọ́n fi ìyà jẹ àwọn mùsùlùmí lásìkò tá a wà yìí ní pàtàkì jùlọ nílẹ̀ Palestine àsìkò kan bọ̀. léyìí tó ṣe wípé ẹnìtọ́rọ ọlọ́run ní a ní ìsìn báyìí kò ságbára àwọn lọ́rọ̀bá sọ kí wọ́n ṣọ̀kan tí wọ́n dojú ìjà kọ wọ́n wọn ò ṣọ̀kan dípò kí wọ́n ṣọ̀kan ó kọ tí ọ̀dà iná ń pera wọn ẹni tí èsì nínú wọn ní ni láàrin ara wọn wọ́n sì ń wọ́n dẹ́yẹ ọrọ̀ ajé wọ́n dá sí wọ́n pẹ́ǹtùká àsìkò tá a kojú Yahudi tá a bá wọn jà tí wọ́n máa họ tí wọ́n máa sá káàkiri àkókò ń pẹ́ tó yẹn ni kí ni àwọn àpẹẹrẹ èyí tó ń sàmì pé alùkìyàmà ti ń súnmọ́ oníkìtà Yahudi nígbà tá a bá dojú kọ àwọn Yahudi tá à ń bá wọn jagun tá a borí wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sá káàkiri tí wọ́n sá gìlàgìlà tí wọ́n sá pamọ́ káàkiri nínú àwọn àpẹẹrẹ tó ń sàmì pé àlùkìyàmà òtítọ́ ni ṣùgbọ́n àpẹẹrẹ wọn kà fi sínú àlàmọ́ àlùkìyàmà sì gbọ́rọ̀ ni èyí tó dájú ni kí wọ́n fi sára àṣírọ́tù àlùkìyàmà sí àlùkóbọ̀rọ̀ níbi àwọn kóbọ̀rọ̀ ńlọ́yẹ̀kọ́ wà nínú àwọn àtẹ̀lẹ̀ ńláńláńlá yóò ti síwájú kí àkókò tàwí kó tó di pé yóò tó wàdálìkà nílẹ̀ yahudi látàrí pé àwọn yahudi àwọn ni wọ́n wà lẹ́yìn masiu dajali jùlọ àwọn ni wọ́n tẹ̀lé kódà rí adé ìsọsí àfimúlẹ̀ pé seventy thousand Yahudi ìyẹn wà lẹ́yìn masiu dajali àwọn tí ó jẹ́ olùtẹ̀lé masiu dajali jùlọ àwọn obìnrin ni àtàwọn Yahudi asbihan àwọn ni wọ́n pọ̀ jù lẹ́yìn lẹ́yìn masiu dajali fàyíkọ̀ tí lóun mọ̀lẹ́ mùsùlùmọ́ọ̀n àwọn mùsùlùmọ́ọ̀n bá wọn jà á dojú ogun kọ̀ wọ́n àwọn mùsùlùmí jọ́nà ànábì Ìsá alayhi salatu wa salam òní ò léwájú táwọn àtẹ̀lé táwọn èèyàn wà àtẹ̀lé lẹ́yìn lásìkò ìgbà náà. ìyà ó jẹ Yahudi débi pé wọ́n máa sápamọ́ hatta yakula shajaru wal hajaru igi yóò máa fọhùn lọ́jọ́ tá a wí òkúta yóò máa sọ̀rọ̀ lásìkò yìí kí ni ó máa wí yóò ní ya mùsùlùmí rẹ Abdallah. ìrẹ́rú ọlọ́run háàdà yahudi yun wọ̀rọ̀ ì yahudi ni lẹ́yìn mi tọ́gbọ́ pamọ́ síbi tààl máa bọ̀ wá fàtúléwò wá gbẹ̀mí rẹ̀. àwọn àdìsí tó wá lórí eléyìí igi ẹyọ kan náà ni ò ní ṣòfófó ní òní ìrẹ́ mùsùlùmí máa bọ̀ yahudi ọmọ ẹlẹ́yìn pa àyàfi igi ìkan nínú àwọn agi àwọn Yahudi ńlọjẹ aṣèkán Bukhari àti Muslim ń gbà déètì wá látọ̀dọ̀ Abu Huraira ọlọ́mùbá ni yọnu sí i òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam kọ pé la taqumu sa'atu àní ayé yìí ò ní parẹ́ hatta yuqatila al-muslimuna al-yahud táwọn mùsùlùmí tí wọ́n fi jagun tí wọ́n dojú ogun kọ àwọn Yahudi fayasuluhum almuslimun àwọn mùsùlùmí wọ́n pa àwọn Yahudi nípakúpa hatta yaqtabiya débi pa àwọn Yahudi wọ́n máa lúgọ wọ́n máa sápamọ́ ìwàrà ilẹ̀ hajar bí wọ́n ti ń sá sẹ́yìn òkúta bẹ́ẹ̀ ni wọ́n máa sá sẹ́yìn igi ọ̀yàkó lulẹ̀ hajar bẹ́ẹ̀ lòkúta máa pariwo tí wọ́n máa ké tantantan igi náà máa pariwo pé yá mùsùlùmí yẹ́rẹ́ mùsùlùmí yá abdallah ìyẹrù ọlọ́run hàdà yahudi yun wàrọ̀ ì hàdà yahudi yun kọlùfì yahudi ni lẹ́yìn mi fasaad máa bọ̀ fàkúlẹ́wò tètè wá pa gbogbo ogi ni ó sọ báwọn gbogbo òkúta ni ó sọ̀rọ̀ ìlà lọ́rọ́kọ́dà àyàfi igi gárkọ̀dù nìkan igi kan lọ́jẹ́ nínú àwọn igi ètò ìfipá àwọn yahudi ìní à ń lọ fẹ́ẹ́ lẹ́wọ̀n mi ń ṣẹ́jà yahudi igi kan lọ́jẹ́ nínú igi àwọn Yahudi ìnípínlẹ̀ àwọn àmì èyí tó ń sàpẹrẹ pé ayé yìí ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dún oníkìtà lil muslimin lil Yahudi àwọn mùsùlùmí wọ́n máa pa àwọn Yahudi ìyẹn nígbà tí ayé bá ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dún nínú àwọn àpẹrẹ àti àmì tó ń ṣàfihàn pé ayé ti fẹ́ parẹ́ báàtò ríhì tayyibati lẹ́kọ́bìdì àríwáhìlì mọ̀mìnì báàtò ríhì tayyibati lẹ́kọ́bìdì àríwáhìlì mọ̀mìnì. atẹ́gùn kan tọ́nà ọba tí ó fi ránṣẹ́ atẹ́gùn yìí tí bá ti ń bọ́ sí abíyá mùsùlùmí báyìí ẹni tó jẹ́ nígbàgbọ́ òdodo yóò sì máa fún yóò sì máa fún yóò sì máa fún tí òfin ní sẹ́kù mọ̀mìnì kankan náà lórí ilẹ̀ ìgbà tí ọba wa kú mọ́mì ní kankan má lórí ilẹ̀ yóò wá káwọn kèfèrí àwọn èèyàn ránran àwọn èèyàn búrú lórí wọn la yóò sì ti parẹ́. nínú hadith ojútẹ náà bá sallallahu alayhi wa sallam sọ pé yẹnu hadith ti an-Nawas ibn Sam'an tí ó gbà wá hadith ń gùn gan ó sọ nípa ìtàn ad-Dajjal sọ nípa ẹ̀ àti nípa bí ànábì Ìsá bí ó sì sọ̀kalẹ̀ wá sáyé àti nípa kòrójù Yájújà àti Májújà àdéhìí ń kọ́ ọ́nà ànábì wa ń tẹ̀síwájú bẹ̀ pé ìdìbàn sàlọ́wọ́ rí àmì ìtọ́yí bàtà ọlọ́run wàá fi atẹ́gùn kan yóò fi sọwọ́ atẹ́gùn yìí pàtàkùdùn tàṣà àbáfíhìm ibi abíyẹ ibẹ̀ ni ó ti máa fẹ́ sáwọn mùsùlùmí yóò fẹ́ sí wọn lábíyá fatọ́kùbàdù rúùhù kulli mu'minin wa kulli muslimin gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí níjọ́ náà lọ́hùn gbogbo ẹni tó mùmìnì lọ́jọ́ náà lọ́hùn lọ́jọ́ náà ni wọ́n gbẹ̀mí wọn. wọ́n yabqa shiraru nas àwọn tí ó wà sẹ́kù lórí ilẹ̀ àwọn ẹni ibú ni yataharujuna fiha wọ́n máa dààmú dààbò taharujal humur ẹgbẹ́ báwọn kẹ́tẹ́kẹ́tẹ́ bí wọ́n ti ń dààmú dààbò àwọn àlẹ́ ńláyé yìí omi yóò sì ti parẹ́ ẹnikẹ́ni àwọn apẹ́rẹ́ àti àmì èyí tó ń ṣe àfihàn pé ayé ti ń lọ síbi kọ̀ọ̀kan gan lára ìlẹ́lẹ́yìn wa nínú ẹ̀dá kan náà istihlal albayt alharam wa hadmu alkaabati istihlal albayt istihlal albayt alharami wa hadmu ilé ọlọ́run tá a mọ̀ sí almasjid alharam ilé tó ṣe wípé ọlọ́run ló bu ọ̀rọ̀ fún lé náà ilé tó ṣe wípé béèyàn bá pààyàn nígbàjà ìlíyà tí islam ò tó dé béèyàn bá rẹ̀ ń tọ́ pa bàbá rẹ̀ nínú mọ́ṣáláṣí ńlẹ̀ yóò ra sílẹ̀ ni yọba tẹ wàá gbẹ̀sán lára rẹ̀ yóò kọ́ kó mọ́ṣáláṣí mọ́ àti fáwọn ìdájọ́ kan bẹ̀ lè sọ̀rọ̀ mọ́ inú haram yẹn gbọ́dọ̀ wà bàjẹ́ níbẹ̀ yẹn gbọ́dọ̀ rí nǹkan yín bẹ̀ kó he kí ilẹ̀ bó ṣe wà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹranko bóyá ẹran ìgbẹ́ èèyàn gbọ́dọ̀ dẹgbẹ́ rẹ̀ èèyàn gbọ́dọ̀ pa igi hárọ̀mù èèyàn gbọ́dọ̀ gé tó gba àwọn nǹkan nígbà tí ayé bá ń lọ síbi dùn gbogbo ọ̀wọ̀ tí ń fúnlé ọlọ́run kò ní í kankan mọ́ gbogbo nǹkan tó dé tí gbogbo ẹ̀wọ̀n ọ̀dánwò bábá ń darí ẹ̀tọ́ wá pé wàhálà mọ̀lẹ̀ sí gan wọ́n wàá dìwó lulẹ̀ sọ ahoro bàbá ibn hajar kọlọ̀ nkọ́ bá nìkẹ́ wọn wọn ni láyàtọ̀ ìlú baytal harama illa ahluhu kò sẹ́ni kankan tí ó sọ ilé tó jẹ́ ààyè ìwọ̀ yìí tí ó sọ dẹ̀ tọ́ àfàwọn tí a nílé náà àfàyín tẹ́ jẹ́ mùsùlùmí náà wà á lóhùn àwọn tí a ní náà ni mùsùlùmí fàyídà sàhàlò sábàtì àtọ gbogbo ní tí ọ̀dà tá a sọ dẹ̀ tọ́ gbogbo ní tó jẹ́ ìwọ̀ tá sọ dẹ̀ tọ́ nínú ilé ọlọ́run fàyídà òjò sí ibò òmìnira ìgbà náà ní parun òní yóò wà dé nígbà tí parun bá síwájú thumma yakhruju rajulun min ahli al-habasha alákùnrin kan yóò wà gbórí wọlé arákùnrin kan tó wá láti habasha bíi Ethiopia lọ́dọ̀ wa ń bí ó kọ arákùnrin náà a máa jẹ́ dó àtúwáyé kọ̀táyémì láti bíi sáàfù jẹ̀bírù ojúgun ẹni tó ní ojúgun kúkúrú méjì ló àsùnwọ̀ ikọta yìí fà yóò kọ́ni bẹ̀lẹ̀ káàbà ta arákùnrin yóò wá dé yóò sọ káàbà yóò sọ dàwòrò wọ̀yẹ̀nkúdù ha hajarọ̀ hajarọ̀ ilé ọlọ́run ba káàbà lódìndí yóò sì tú gbogbo búlọ́ọ̀kù ara rẹ̀ gbogbo òkúta ara rẹ̀ yóò túlẹ̀ níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan ìdèjì wọ̀yàtúlógbò ha ẹlẹ́yàtà ọ̀ṣọ́ tìǹbẹ̀ lára kàábà gbogbo ẹ̀ ní ọ̀sìdá kúrò lára rẹ̀ wọ́n ìjàmbá wa mí kèsì wá sí ha àwọn akọ èyí tí wọ́n dàbò kábà gbogbo ẹ̀ pátá ni ó gbà kúrò lára rẹ̀ nígbà wo ni wọ́dà àlùkàtì àákìrì zaman ìyẹn lópin ayé hátà là yàbùkọ fìlẹ̀ àrùbí àhádùn yàkúùlù aláhu aláhu ìgbà tẹ́lẹ̀ yìí ó ìgbà tí ò ní sẹ́nì kankan ná lórílẹ̀ ayé tí ó máa ṣe allah allah allah tí ò ní sí náà. ولذلك لا يعمر البيت بعد هدمه أبدا لين سمعت أول كان صدى ورطان kò ní í sẹ́nì kankan tí ó lo kàábà tí ó lóun fẹ́ fi jọ́sìn fọlọ́wọ́n ọba mọ́. kànájà àti ìdádìkalẹ̀ àdéhùn sàhíyà oríṣiríṣi àwọn àdéhùn ètò lọ́láàfíà ńlọ́wọ́ lórí eléyìí. nínú àdéhùn ètí ìmáàmù ahmadu tí wọ́n gbà wá àti ìmáàmù bukhari àmì ibn abbas radiyallahu anhuma. عن النبي صلى الله عليه وسلم قال كأني أنظر إليه أنا بنجي باتم هو سوي قصيني بي باتم هو باي أنظر إليه أسود ẹn tó dúdú láwọ̀ ni afhajà àní arákùnrin yìí ẹn tó ti pé jíṣẹ́ rẹ̀ méjèèjì ó jìnà síra wọn ni yankudu hajaran hajara yóò máa túkà bá yóò máa yọ òkúta rẹ̀ lẹ̀ níkọ̀ọ̀kan egèdè nínú àdìsí amọ̀rọ̀ nínú àdìsí abdullahi ibn amọ̀rọ̀ onítẹ̀mí sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́yìn sallallahu alayhi wa sallam ó lóun gbọ́ tó jìjẹ́ lọ́wọ́ bá ti ń sọ pé yóò kọ́rìbò lè ká àbàtà ló àsùwáyé kọ̀táyìnì arákùnrin tó rúkọ rẹ̀ jẹ́ àsùwáyé kọ̀táyìnì òní yóò sọ kàábà dahoro arákùnrin yìí minal habasha láti lẹ̀ sofia yóò ti wá wọ́yẹ̀ fúlùbọ̀ àṣẹlẹ̀yàtà gbogbo ọ̀ṣọ́

àti egun ìyẹn ní kí egun tó so gìgísẹ̀ àti ojúgun rẹ̀ tó so wọ́n pọ̀ mọ́ra wọn ó ti tààtà ó ti yẹ kúrò láàyè ibi tó wà. yadribu alayha bimasahatihi wa ma'awalihi àti ọkọ́ àti sọ́bẹ̀ rẹ̀ méjèèjì ìní ò gbé dání tí ó fi gbé kàábà tí ó fi gbé wó eléyìí jẹ́ àwọn àpẹẹrẹ kéékèèké táwọn afáàsọ pé yí ọ ṣẹlẹ̀ kó tó di pé àlùkìyámà yóò tó ọ̀pọ̀ jù bá ń lọ ṣùgbọ́n àwọn ìta wò pé bóyá ó ṣe pàtàkì ó ṣe pàtàkì jù ńlẹ̀ ó ní etí àtìgbọ́n lẹ́yìn rẹ̀ ló wá kan àṣìrọ́tù sáà àṣìlùkò bọ̀rọ̀ àwọn àpẹẹrẹ ètò tóbi tó ń sàmì pé àlùkìyámà ó ti tó nínú rẹ̀ àwọn àpẹẹrẹ yìí bíi mẹ́wàá ni ṣísẹ̀ntẹ̀lé oníyọ́mọ̀ wá léra wọn. èsì ọjà àkọ́kọ́ ń bẹ̀ ó ní yi máàdì máàdì yìí ẹgẹ́ bí ìròyìn bó ṣe wá nípa rẹ̀ ó kọ rẹ̀ àtòkọ ànábì ó kọ bàbá ànábì àtòkọ bàbá rẹ̀ yóò ṣe ara wọn yẹn ni máàdì orúkọ rẹ̀ yóò máa jẹ́ muhammad ibn abdullah tàbí ahmadu ibn abdullah bá nàbí nàbí ṣe ń yẹn nígbà tí ayé bá ń parẹ́ lọ yakhruju rajulun min ahli al-bayt arákùnrin kan yóò fojú hàn arákùnrin kan yóò jáde síta yóò jẹ́ ìkànnà àwọn ahli al-bayt ìkànnà àwọn ará ilé anabi sallallahu alayhi wa sallam nígbà ọba dé yu'ayyidu Allahu bihi ad-din ọlọ́run ó fi ṣe ìkúnlọ́wọ́ fún ẹ̀sìn islam yamliku sab'a sinin ọdún méje òní yóò lò wọn ní ẹgbàá ọ̀rọ̀ mi wọn ní mẹ́jọ wọn ní mẹ́sàn-án ju bẹ́ẹ̀ lọ yamla wòlé arda adlan yóò mú kí orí ilẹ̀ òkun fún déédéé kàmá múlẹ̀ àtijọ́ ọ̀rọ̀ nìwọ̀n bó ní ma lẹ́yìn tí wọ́n ti kún orí rẹ̀ kẹ́kẹ́kẹ́ pẹ̀lú àbòsí léyìí tí ọ̀lẹ́gbẹ́. lásìkò rẹ̀ sani àwọn ọmọlẹ̀ ọmọ ìjọlẹ́sì Islam àmọ́ ìgbàdùn pọ̀ o nígbàdùn tó ti pé lámùtánà àmọ́ ara kọ́tùn ìgbádùn sáà rírí síwájú àkókò rẹ̀ àgbà nígbà ọ̀bádé torí pé lásìkò rẹ̀ tó kọ̀rẹ́jọ̀lẹ̀ àrùn nàbàtà ilé ọ máa mú irúgbìn jáde bó ti yẹ kó máa jáde yọ máa yọ máa bọ̀kù bọ̀kù wọ́tún tọ̀dọ̀ sànà bẹ́ẹ̀ ni sànà yọ máa da òjò yàtọ̀ sílẹ̀ yẹn wàyí ọ̀tẹ̀ náà la bèbè ìrì àádádìn yọ máa ha owó fáwọn èèyàn báyìí tí ò tẹ̀ ní ló ń kà bàbá Ibn Kathir kọ́lọ̀ nǹkan bá ní kẹ́wọn nínú tíra wọn al-Bidayatu wa Nihaya wọ́n ní fi zamani lásìkò àlàálí takóònù sinaru kẹsìyàrọ tán àwọn irúgbìn àwọn èso àwọn èso yóò pọ̀ dáadáa wàzúrò gọ̀zìyàrọ tán bákan náà àwọn táwọn èèyàn bá gbìn yóò pọ̀ dáadáa wàlúmọ́lù wàásírọ̀n owó ọ̀pọ̀ yóò ya yẹ̀yẹ́ wọ́sùntọ́ọ̀nù kọ́hírọ̀ àwọn tí wọ́n jẹ́ láti wọ́n lè máa borí ẹnu wọn máa káwọn tí wọ́n ń pàṣẹ lé lórí. wàdínù kọ́ ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ọba yóò nà ròhàn nígbà yẹn tí ò ní sẹ́ni tí ó lè halẹ̀ mọ́ mùsùlùmí pé o ṣe ń kírun o ṣe ń ṣe o ṣe ń ṣe gbá o ṣe ń ṣàwò. bákan náà nù àwọn tí wọ́n bá jí ọ̀tá a máa fi mú wọn gbolẹ̀ báyìí ni. yàtọ̀ sí yẹn káyọ̀rọ̀ fi àyà mi nù orí abẹ gbére láwọn àkókò àlùmáàdì tí wọ́n lò. nítorí abẹ́rẹ́ ó ní òun ṣe pẹ̀lú eh, àwọn ẹgbẹ́ kan àwọn ọlọ́màdíà táwọn náà ń tẹ̀ra àwọn ní mùsùlùmí wọ́n yìí ṣe mùsùlùmí o torí tí wọ́n nígbàgbọ́ pé máa dín ń bọ̀ wọ́n ní Ghulam Ahmad ọ̀gá àwọn wọ́n ní ní máa dín tánàbí ní ń bọ̀ kò sí tí wọn ò fi wá máa dín tí wọn fi wé tán wọ́n ní tírẹ́nì bàálù eh, rélùwé olójú kan wọ́n ní ní máa dín ó gbàdí ìsọ̀wá lórí máa dín pátápátá gbogbo ẹ̀ ní akó dànù gbogbo ẹni wọn ò gbàgbọ́ ẹni tí ò bá sì lè gba àyà kan gbọ́ tàbí gbólóhùn kan nù hadith nígbà Muhammad tí ò gbàgbọ́ táàdì tí ń sì fẹsẹ̀ múlẹ̀ tán lálàáfíà irú ẹni báwọn kìí ṣe mùsùlùmí o yusufata sọbatáàbà wàhálà ẹwù tí wọn ti ń lo tẹ̀lé àmì wọn pa ni ló fi jẹ́ pé ẹ̀lò rẹ̀ nìkan kó pera rẹ̀ lámàdíà kó wá gba pásítọ̀tì káwọn tó ti gbé tọ́ àmàdíà níbí o àmúgbọ̀fẹ́ sílì fọ́ọ̀mù wọn ò ní fún ní àǹfààní láti lọ ṣe hajj torí pé amadíà kìfìrí òní wọn jẹ ismuhu wa sifatuhu ó kọ máàdì àti ìròyìn rẹ̀ báwo máàdì ṣe jẹ hadha ar-rajulu ismuhu kasmi rasulillahi sallallahu alayhi wa sallam ó kọ rẹ̀ bí ó kọ ànábì náà ni wàtúmù àbíyí kasmi àbíyí ó kọ bàbá rẹ̀ bí ó bàbá ànábì náà ni sallallahu alayhi wa sallam ajẹ́ pé ó kọ́ rẹ̀ ó máa jẹ́ muhammad tàbí ahmadu ibn abdullah lẹ́npa nàbí náà ima muhammad wa ima ahmad wọ́n wà min dhurriyyati fatimata bint rasulillahi sallallahu alayhi wa sallam nínú àwọn arọ́mọdọ́mọ ọmọbìnrin ànábì yẹn fatima lára àwọn arọ́mọdọ́mọ rẹ̀ ibẹ̀ ni ó ti ṣe wá. summa min walad al-hasan ní pàtàkì jùlọ láti inú àwọn àrọ́mọdọ́mọ Hasan ṣíṣe ọmọ Ali radiyallahu anhum kọ́lọ̀mù àníyàn ní sùnmọ́ lápapọ̀ ọba ìdùnnà kẹsí ẹ̀rọ kọ́lọ̀mù kọ́ bá ní kẹwọn wọn ní al-Mahdi wa huwa Muhammad ibn Abdullah wọn ní òun ní Muhammad ọmọ Abdullah al-Alawi yẹn nisbatan ila Ali wọn ti àfihàn sí Imam Ali wọn tún wá pè ní al نسبة إلى فاطمة بنت محمد صلى الله عليه وسلم متى ذكر صلى السيدة فاطمة الحسن متى ذكر صلى حسن يوم علي بكنا يوم فاطمة بكنا رضي الله عنه من يوم مكان خروجي نبني مادي máa dí níbo tí wọ́n sọ náà kalẹ̀ láti láti sánmà ní títí àbíkà nẹ́bí àyíká yakunu dhuhuru al-mahdi min qibali al-mashriqi ilẹ̀ mashriqi ìyẹn ìlà oòrùn ayé ibi tó oòrùn ti ń yọ láyé kìí ṣe pé lójú sánmà o ẹni pé lábala ṣẹ̀ǹpá yìí wọ́n pín sọ́nà mẹ́rin ìlà oòrùn ìwọ̀ oòrùn gúúsù àti àríwá ìwọ̀ oòrùn ibẹ̀ ni máàdì ibẹ̀ ni ó ti ṣẹ̀ wá. faqad jaa hadith an Thawban nínú àdé èdè tàwùbá ntì ọgbà wá kọlọǹkọba nìyọnu sí ó lè jìtẹ láwọn ọba sọlọ lọrùn àdéhìí wà sọlọ sọ pé yẹkùtẹ ti lo ẹyìndà kanji kòmùsàlẹ sátún níbi kàábà níbi kàábà yìí àwọn èèyàn mẹ́ta kan wọn máa bára wọn jà níbẹ̀ kulluhum ibn khalifa gbogbo wọn pátá ọmọ àlééfà òní wọn thumma la yasiru la wahidin minhum pẹ́pẹ́ ọ̀rọ̀ yìí kò wá ní Germany kankan lọ́wọ́ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta fúnna tatlon royal lẹ́yìn náà àwọn èèyàn wà rí àwọn àsíá kan tí ó dúdú tí ó máa fẹ́ lẹ́lẹ́lẹ́ ní kíbalẹ̀ mọ́ṣíríkì wọ́n ò rí tí àwọn èèyàn tí wọ́n máa bọ̀ pẹ̀lú àsíá wọn láti ìlà oòrùn ayé fayatolónàkùn kọ́tlan lámìyàtolókọ́ọ́mọ́n àwọn táwí yìí wọ́n máa pa yín pọ̀ ní ipa tó ṣe wípé ìjọ kan ò pa yín nírú ẹ̀ rí ọwọ́ ń bá àdéhìí ń lọ sọmọdákàlà ṣe àn láàfáàbò ó lẹ́yìn náà ànábì tó wá sọ̀rọ̀ kan òun ọ̀hún àtọ́rí ṣùgbọ́n lẹ́yìn ọ̀lẹ́yìn nítorí wá sọ ni pé fàyídàrọ̀ àìtùmọ́hò ọ̀báyì àrùn bẹ́ẹ̀ láti lérí báwọn ẹ̀yà àṣebáyà fún o àdéhùn à ń bẹ lẹ́yìn rẹ̀ á ti ọ̀lẹ́yìn ẹ̀yà àṣe fún o wọ́lọ̀ ṣàbùwọ̀n àlàfàlìyì kódà tábí kò ní rọrùn ju pé kẹ́ ẹ fàyàwọ́ kẹ́ ẹ rákò lórí yìnyín lẹ́bàá fún láǹfààní láti ṣe bẹ́ẹ̀ ẹ̀yà àgbìyànjú kẹ́ ẹ ti bẹ́ẹ̀ wò fàyínà òkòlì ìfàtọ̀lọ́hìn àlùmáàdì torí pé àròlé máa di òǹlẹ́yìn tá a lè pè ní kàlífàtúláì àròlé ọlọ́run bàbá ibùdó sẹ́yìn ní àkọ́lọ́ nǹkan ọlẹ́sẹ̀ ńlẹ̀ débi fàbáyì àwọn ò ṣùgbọ́n látòrí fàyínà òkàlí fàtọ́lá kò sí àròlé fọlọ́run ọba lórílẹ̀ ẹ̀ ń bá kú ni a máa ń rólé rẹ̀ so ọlọ́run ọba tayọ kí àlééfà nìkan lákàn pé tó lẹ̀ tí àdéhùn yìí ọlọ́run ojú kan náà tó gbà wọ́n tó láwọn ṣáà yìí lùtùmọ́ gbogbo ẹ̀ náà bákan náà lójú kan náà ni ọwọ́ ìyá sí. ẹ já wo àwọn àhàdéhùn èsì ó fi àfimúlẹ̀ pé máàdí ọ̀nbọ̀ àwọn ẹ̀rí rẹ̀ á rí nínú àwọn súnà ìtọ́fẹsẹ̀ mọ́lẹ̀ kódà ní sàyó Bukhari àti Muslim àwọn ọ̀pọ̀lọpọ̀ àdéhìsì ńlọ wá nínú rẹ̀ nínú àdéhìsì Abu Sa'id Al-Khudri tí ó gbà wá ó lè jù sẹ́lẹ̀ wọn bá sallallahu alaihi wa sallam sọ pé yakhruju fi akhiri ummati al-mahdi lọ́wọ́ parí àwọn ìjọ mi arákùnrin kan yóò máa di oníyọ́ máa jẹ́ máàdì yìí yèsíkìyì lọ́hùn lè gbà yìí òjò ọlọ́ọ̀ba yóò fi ṣe ìkúnlọ́wọ́ fún un wà tó kùrẹ́jọ̀lẹ̀ àrùndùn nàbàtà lásìkò rẹ̀ ilẹ̀ ọ̀ máa mú àwọn arúgbìn jáde bó ṣe tọ́ àti bó ṣe yẹ wàyí ọ̀sìn náà là sí háhá máàdì táwí yìí yóò máa há owó fáwọn èèyàn tí ò ní ló ń kà bákan náà wàtàkọ̀lẹ̀ màṣíyàtù àwọn ẹran ọ̀sìn wọn pọ̀ dáadáa lásìkò ìgbà náà yóò ti nà dà sí ha yóò máa pínwó fáwọn èèyàn pẹ̀lú dọ́gbandọ́gba wọ́tá sọ̀rọ̀ lè máa ṣíyá tó àwọn ẹran ọ̀sìn wọn pọ̀ dáadáa lásìkò náà wọ́tá àgbọ̀mọ̀lẹ̀ ọ̀nà ìjọ lẹ́sìn Islam àtòbí àtànkà lásìkò ìgbà náà àníṣẹ́ yẹ̀rìn ìṣó sábà ọdún méje péré òní yóò lò àbí mẹ́jọ yẹni pé ọdún méje àti mẹ́jọ bó ti wá nù àdéhùn onínáàdì oníyọ́lò nínú tẹ̀lé nínú àdéhùn mi ojútẹ náà bá sallallahu alaihi wasallam sọ pé ubashirukum bil mahdi mo ń fún yín ròdùn nípa mahdi èyí tí ń bọ̀ yóò bá sọ àlàkìlá àtúnyìnlẹ̀ náà wọ́n zàlázìlà ọlọ́run ó fi tọwọ́ ọlọ́run ọ̀ràn sáyé lásìkò táwọn yẹn bá ń bẹ lórí ìyapa lórí ìyapa ẹnu lásìkò tó ti ilẹ̀ ń rí máwùn èèyàn lẹ́sẹ̀ fàyàmùláwùlẹ̀ àrùbọ̀ kẹsàn yóò wá kún orí ilẹ̀ pẹ̀lú déédéé kàmàmúlẹ̀ àtijọ́ ọ̀rọ̀ ọ̀bẹ́lú náà ó jẹ́ kí àgbòsí làwọn èèyàn ti kọ́kọ́ wù lórí ilẹ̀ yàrá àni òsáàkìnnì sàmà àwọn ẹ̀dá tí ń bẹ ní sàmà wọ́n yọ̀nu sí máa dé bákan náà wọ́sáàkìnnì àrùbí àwọn tó ń bẹ lórí ilẹ̀ náà wọ́n yọ̀nu sí yóò ti mọ̀ máa là sí háhá yóò máa ha owó yóò máa pínwó fáwọn èèyàn pẹ̀lú dọ́gbandọ́gba ẹ̀ńtọ́ bá àdéhì wá ó ló ń bèrè pé má sì ha ọlànìlú wa pẹ̀pẹ́ bí sàwí ìyàtì bẹ́ẹ̀lẹ̀ náà yóò máa pín pẹ̀lú dọ́gbandọ́gba láàrin àwọn ènìyàn kódà lásìkò àwọn èèyàn máa fẹ́ àzàkà wọ́n máa bẹ̀bẹ̀ pé wá gbowó wọn ò ti ẹ̀nì lẹ́nu kankan tí ó gbà lọ́wọ́ wọn nínú àdéhì mi òjíṣẹ́ náà bá sọ́nà báwọn àdéhùn sọ́nà sọ pé alimahadi nínú ahalalbẹ́yì máa dí ara wa ni ara wa nínú wa ni yóò ti sẹ̀ wá àwọn tá a jẹ́ ahlul bayt ní àwọn ará ilé ànábì yuslihu Allah fi laylatin ọlọ́wọ́n bó tún ṣe láàrin òru kan yóò ṣe àdé ẹ̀mí mímá bàbá Ibn Kathir kọ́lọ̀ nǹkan bá ní kẹ́ wọn wọ́n ní tí màá yuslihu Allah ní wípé ọlọ́wọ́n bá sàrànlá ìwà kíkó yóò fi ṣe kòǹgẹ́rẹ́ wọ̀yọ̀lẹ̀hẹ́mọ́hó yóò kọ́ láwọn ẹ̀kọ́ kan tí ò ní kọ́ yóò fi máa rẹ̀ yóò fi máa wọ̀yọ̀lẹ̀ṣẹ́dọ̀ yóò tọ́ sọ́nà bàdà an lam yakun kadhalika lẹ́yìn àsìkò tó ṣe pé kò pilẹ̀ rí báwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. inú ẹgbàá ọ̀rọ̀ mi látọ̀dọ̀ Ummu Salama kọ́lọ̀mbà nìyẹn ló ṣe oni sami'tu Rasulullahi sallallahu alayhi wa sallam yaqul al-mahdi min asalasi ànábì ní máa dé tẹ́rí o nínú àwọn àrọ́mọdọ́mọ mi lọ́wọ́ o asọ́lọ̀ ní ìlú lágbàwá wọ́n máa lò sí ẹni tó ṣe pàtàkì tó jẹ́ ní ẹ̀sà náà kan jẹ́ alákùnrin fún yàn tàbí ìkànnà àwọn ọmọ ọmọ èèyàn tó ní ẹsẹ̀ máa ń tún àtúrọ̀ nù ẹni pé áàlù bá ìkìlẹ̀ àkọ̀rọ̀bọ̀n ìkànnà àwọn ará ilé mi tí wọ́n jẹ́ ẹni àkùnmọ́ pàtàkì ńlọ́wọ́ ò ní wọ́lọ̀dẹ̀ fàásínà nínú àwọn ọmọ fàásínà ibẹ̀ ni yóò ti sẹ̀ wá. nínú àdéhìsí mi nínú ẹlẹ́dì ìsọ̀lì àyìnsá ibn Maryam khalfahu nínú wa látinú àwọn ará ilé mi ó ní ẹni tí yóò kírun tí ó lè wájú kírun tí ànábì Ìsá alayhi salatu wa salam tí ó kírun lẹ́yìn rẹ̀ nínú àwọn ará ilé mi ibẹ̀ ni ó ti ṣe wá. àwọn àdìsá bọ́yìn nínú súnà òní ọwà nínú Bukhari àti Muslim ní àwọn àdìsá ti ń bọ̀yìn ibẹ̀ ló ti wá. Abu Hurairah ọlọ́mọba ni yọnu sí ó lè jùsọ lọ́wọ́ bá sallallahu alayhi wa sọ pé kayfa antum idha nazala ibn wa imamukum minkum báwo nìṣesí yín ó ṣe rí nígbà tí ànábì àyínká yẹn jésù aleyhi salatu wa salam nígbà ọba sọ̀kalẹ̀ sáàrin yín wa imamukum minkum tẹ́ǹtì ó sì máa síwájú kírun fún yín nínú yín ni ó wà yẹn ìtẹ́jẹ́ mùsùlùmí nínú àdéhùn mi ètùjá lè sọ bá wa ọ̀là amálẹ̀ wa ń kékeré ń bẹ̀ wípé màá di ọ̀sọ̀ fún ànábì àyínká pé ọ̀wọ́ wa kírun fún wa àlejò yìí lónìí àyìn èmi kẹ wo ni kọ́ ya síwájú ẹni lọ́wọ́ bá fi ṣe ọ̀gá lórí àwọn ìjọ yòókù nínú àdéhùn náà jábìrì kọ́lọ́mbà ni yọ́nù sí ó lóun fi ti ara òun gbọ́ lẹ́nu òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam ti ń sọ pé la tazalu ta'ifatun min ummati ò ní gbò nínú àwọn ìjọ mi tí wọ́n wọ́n máa borí ọ̀tọ́ òní rí agbẹ́sẹ̀ ìlàyé ọmọ ìlẹ̀kìyàmà lọ́jọ́ àlẹ̀kìyàmà tí yóò fi tó. lórí ẹ̀ ni wọ́n wà fàyànzẹ̀lẹ̀ àyìnsá ní ànẹ́lẹ̀ àyìnsá ọmọ mariam ní ọba tó kalẹ̀ sí aláàánú wọn. fàyàkóló àmì ẹrúhùn ẹn bá jẹ́ aláṣẹ wọn lọ́jọ́ náà lọ́hùn ìyẹn máa di yóò sọ fún jésù pé tààlà lánàá ọ̀wá إن, إن بعضكم على بعض أمراء ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ jẹ́ ọmọlẹ́yìn àlẹ́ Muhammad sallallahu alayhi wa sallam apá kan ní yóò máa jẹ́ àtiwájú lórí apá kan tẹ́kìrìmẹ́tà lọ́ọ́dẹ́ àbẹ̀lẹ̀ ọmọ ọlọ́run ló fi lẹ́yìn sí àpọ́nlé fún ìjọ yìí. ẹni pé ní hadithi nǹkan méjìlá rí ń bẹ̀ anábìrin sá alayhi salatu wa salam àti pé òǹgà gan bá dé ìsìláàmù tí ń ṣe tẹ́lẹ̀ kó tó lọ iná ni yóò ṣe àwọn kìrìsìtẹ́nì náà sọ pé wọ́n ń padà àbọ̀ onígbàgbọ́ òdodo jésù tọ́jú ní bọ̀ mọ́tíláṣí ní bọ̀ kò sì ní mú tírà tuntun kò ní mú dání kùránì náà ni ó máa lò kódà yóò máa kírun lẹ́yìn aláṣẹ mùsùlùmí ni ètùkọ́ ni wọ́n wà sí sí iwájú nígbà bá débẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfáà sọ nípa títorí tó fi jẹ́ kí ànábìyàn ń sáré sọ̀rọ̀ àti wọ̀sálàmù ń padà bọ̀ wá sílé ayé ìtorí bíi márùn kò ní wọ́n kà tó ń gbà bá débẹ̀ insha Allah á máa ṣe àlàyé nípa rẹ̀. àwọn àdìsí wa wá lórí pé máa dín bọ̀ kí ni ṣókùn àwọn àdìsí níbo la lè tó àwọn àdìsí níbo la lè tó wọn sí. nítawọn apá àtọ̀ ni wípé àwọn àdìsí wa nípa máa dín àhàdìsí mùtàwátìrọ̀ ni. tábàtì àdìsí ní àdìsí mùtàwátìrọ̀ òun ni àdìsí tó ti wípé روته جماعة يستحيل في العادة توافؤهم على الكذب وأسند إلى شيء محفوظ هنا ليس تقولك مولى بلين فارس صلى الله عليه وسلم ما حديث متواتر أو بكاتا زكوتا بلين هو حديث صحيح غير صحيح هل يستدل به هل يحتاج به أو لا يحتاج به هو بكاتا تلك الناس في حديث متواتر ومن شيء فادع عن علم اليقين إما ما ìní máa ń mú wa ẹlẹ́ẹ̀kejì tó wá ní wípé wujubu tasdiqihi idha kana khabaro ẹ̀kẹ́ àdéhùn mutawatir tó yẹ pé èrò kan ló bá fún wa nípa rẹ̀ dandan ni kéèyàn gbà tó bá mú wa nírò dandan kéèyàn gbàgbọ́ tọ́wọ́n àdéhùn wa lórí máa dé àhàdéhùn mutawatira ni imma mutawatiratan lafdan wa ma'na aw ma'nan faqat ẹjẹ́ agbọ́ díẹ̀ nínú táwọn afáàtì wọn ẹ jẹ́ ara mọ́rọ̀ ẹnìkan wá bàbá wa Ash-Shawkani kọ́lọ̀ nǹkan bá nìkẹ́ wọn wọ́n ní al-hadith fi tawatur ma jaa fi al-mahdi al-muntazar alladhi amkana al-wuquf alayha minha khamsuna haditha wọ́n ní àwọn hadith tó wá lórí mahdi ó jẹ́ hadith mutawatiru ẹ́ pé èyí sáwọn rí nínú rẹ̀ tó jẹ́ hadith tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa àádọ́ta àdéhìsì ni bó ṣe pé nínú àádọ́ta àdéhìsì náà ètò lọ́la àti àtàrà ọ̀nbẹ̀ńbẹ̀ kàtígórì sí àwọn afá àpín àdéhìsì sí àwọn kan pín sí mẹ́ta àwọn kan pín sí márùn àwọn kan pín sí méjì àwọn tí wọ́n pín sí méjì imma yakuna al-hadithu maqbulan aw marduda àdéhìsì àbí tẹ́wọ́gbà àbí ìtàn tẹ́wọ́gbà nǹkan tó fẹjú àwọn kan pín sí mẹ́ta sahihun hasanun da'if àdéhìsì àbí làáfíà èyí tó kù díẹ̀ èyí nígbà tó wáyá àwọn afá wa fẹ́ lójú ọwájẹ́ bíi márùn so márùn yẹn ni pé àtọ̀hìn ò lè dà sí àtọ̀hìn ò lè bẹ́rí hasan ò lè dà sí hasan ò lè bẹ́rí ẹ wọ́n dọ̀rin dọ̀rin fòló náà tún wá pín pín pín pín pín pín bẹ́ẹ̀ mú kọ́tùn wà mọ̀tọ́rìbù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so yẹn ni pé náà àwọn àdìsọ̀ wa ló tún ṣe àfimúlẹ̀ pé máa di ń bọ̀ àdìsọ̀ lọ́làfíà tààrà ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hasan tààrà ó ń bẹ́ẹ̀ ضعيف غير منجبر وضعيف منجبر àwọn àti sàn sọ pé gbogbo mọ̀sáábà ayé ìbá wa gbogbo ṣáídọ̀ ayé ìbá wa kò lè kú lórí dáhùn rẹ̀ tó wà so ara àwọn àdìsọ wa wá lórí di tó jẹ́ àdìsọ dọ̀yìn dáhùn fún mọ̀njẹ́bìrún ọjọ́ ọ̀rọ̀ tí bàbá wa àṣọ̀ká ní tí wọ́n sọ bàbá wa tọ̀fàrí ní ìbẹ̀lẹ̀ àwọn náà wí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ti ń jẹ onímọ̀ lẹ́yìn tí a bá ti àgbà pé àwọn àdìsọ wá lórí máàlì àdìsọ tẹsán tó tẹsẹ múlẹ̀ ni àti pé dandan gbogbo ń tànà bí ìwé ń parẹ à ń láti gbàgbọ́ tá a bá ti lè gbàgbọ́ àìsè mùsùlùmí nù torí pé a ti ṣe ìǹkaàrò hadithin sahihin sáábìtìn àni nàbí sallallahu alaihi wa sallam ìdí nù tó fi jẹ́ pé àwọn ọmọdé à wọ́n gbé gbági wọ́n ní máàdí tànà bí ìwé wọn ló ti wá ó lọ ta ni wàjẹsáwò sẹyí àti nsẹyí àti mẹsìlúwà ẹ̀sán tó lọ́wọ́ máa ṣe ń bá ń ṣe aburú ni wípé tó bá ti ṣe aburú kan yóò tún ṣe bí mẹ́ta yóò tún ṣe bí márùn ẹni pé irọ́ máa di rọ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ máa bí àná ló ti rí ẹni tí ò bá ti lè gbàgbọ́ pé máa di ọ̀wà kò ní nígbàgbọ́ pé Jésù ń padà bọ̀ wá sáyé èdè ìjà sọ pé Jésù ti kú kọ̀ọ̀kan kú sórí àgbélébùú ni níbo ló wá kú sí wọn ló kú sílẹ̀ kejì lérí yẹn ní India lọ́wọ́ antum a'lamu amillah ọlọ́run ní wọn kàn má gbélébù wọn ò pa kò sì kú sórí àgbélébù ẹ̀yin ní wọn kàn má gbélébù ó ti kú kọ̀kà kú sórí àgbélébù ni ìlú kaba ìlú sẹ́yìn lẹ́ wá ní màjúlọ ni àbọ̀lọ́n ìdí nǹkan bí àti ń fi di kẹsìrì nù o látàrí pé wọn ò nígbàgbọ́ pé anabi Isa alayhi salatu wa salam ọ̀n padà bọ̀ wá wọn gbà pé gulam ahmadu onímàdí ọlọ́run ní ọ̀sán nàbí kankan mọ́ lẹ́yìn anábìá muhammad sallallahu alayhi wa sallam amadiya àwọn náà fara mọ́ wípé kọ̀lẹ́kọ̀ọ́ kẹ́ńtì èsì mùsùlùmí kó pera rẹ̀ lánàá bí ọlọ́run ṣùgbọ́n tó bá jẹ́ mùsùlùmí kò sí ní tó burú ẹ́ ọlá ànábì tó fi ń ga sí ni wáyé tó mùsùlùmí lọ́ba sọ pé so táwa ni mùsùlùmí ọ̀hún tó náà ní gulam ahmed so wọ́n gbà pé ní onímáàdì òun lànàbì àyìnká tànàbì ní ń padà bọ̀ wá kò sáni bí ẹ̀ǹtà kankan mọ́ tí ń bọ̀ wá lẹ́yìn níbi Muhammad sallallahu alaihi wasallam yóò gbẹ lọ kẹfẹ́rí òní amadíà á tún máa tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ lágbára lọ́n nípa àdìlásẹ́fù dàjẹ́ kọ́lọ̀ ń kọ́sọ́ wájú ọjọ́ mẹ́jọ lọ. سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ẹjá kọ́ sọ pé jazakumullahu khairan ṣọlá ń kọ́ dákun kí ọba san àwọn òṣìṣẹ́ wa ní ẹ̀san olóore ẹ̀wù bí wọ́n sí láwa yànnàná rẹ̀ ní ní èjì ẹ̀ta ṣùgbọ́n kí a fi tóra wa létílẹ̀ pé ìdánwò ráńpẹ́ yóò padà wáyé lórí àkọlé yìí nígbà tí wọ́n bá wa bá wa bá dídì kan tó jẹ́ pé ẹni tó bá wa tó gbangba sùn lọ náà lọ́hùn àwọn stars wa ní ẹ̀bùn gbàǹkọ̀gbì ọ wà nílẹ̀ fúru níbẹ̀ tó jẹ́ pé kí gbogbo wa tí a ti sọ fún wa ní ìjẹjọ ní ìjẹdógún ni. ẹ̀bùn ńlá náà ni torí tí bẹ́nu rẹ̀ náà kí kálukú wa ká tètè lọ máa fọkàn bá gbogbo bá ti ń bá wa sọ̀rọ̀ kọ́ mọ́yẹ pé bá ti ń sọ bá ti gbọ́ tó ní bó ṣe gbìn ìjẹjọ ti jẹ́ àti gbàgbé rẹ̀ kí a lè jẹ́ pé a mọ̀ fọkàn bá lọ kí ọlọ́run kọ́lá kankan bá dó tì wọ́n kí ọba àtàwọn lẹ́sàn lórí ní báyìí àwọn ìbéèrè ni a mọ̀ kà sí etí àwọn òṣìṣẹ́ wa ìbéèrè àkọ́kọ́ níbí wọ́n ní sọ lẹ́tọ̀ọ́ kí a máa kọ lámì sàṣà sí ara lé. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله من رياض الصالحين òjíṣẹ́ ọlọ́run jẹ́ àmọ̀ wípé ọlọ́run ò ní rán òjíṣẹ́ kan sáyé àfi kó tú láti fún kó ṣe àlàyé fún àwọn ìjọ rẹ̀ gbogbo tó bá mọ̀ pé oore ni gbogbo tó bá jáburú kó sì wọ́n nítorá ń bẹ̀ bẹ́ẹ̀ náà lànà bí sallallahu alaihi wasallam. àwọn táwọn fi wá ìsọ lọ́sọ́dọ̀ ọlọ́run àwọn táwọn fi wá ààbò lọ́sọ́dọ̀ ọlọ́run ànábì sàlàyé rẹ̀ fún wa láàmì tààtà kò sí ń bẹ̀ wọ̀ láàmì tààtà kò sí ńlẹ̀ o yá ọmọ ń kọ́ ọmọ ń kí àìgbóná àní ò sí ńlẹ̀ àní bí ọ̀kọ́ wa lélẹ́yìn àwọn tó máa fi kí àrùn gbogbo nǹkan pátá síra eh, síra hundred naira one ten ní sẹ́ máa ń tà wọ́n gbogbo ǹjẹ́ ní síra wọ́n gbogbo ǹjẹ́ ní ọkàn mi ọba lẹ̀ nǹkan tó gbọ́ ọkàn mi ọba lẹ̀ mbẹ́mbẹ́ mo ń lálàkàlà ọ̀nbẹ́mbẹ́ ẹnìkan tí bákàtí báyìí wúsà máa bà mí ní gbogbo ń tè tán rẹ̀ mbẹ́mbẹ́ ọ̀gá rẹ̀ ń fojú rẹ̀ winá lẹ́nu tẹ́lẹ̀ o àti wá ní wàá ti wàlẹ́ ọ̀nbẹ́nu hisnad muslim gbogbo àdúrà pàtà nílẹ̀ ńlẹ̀ gbogbo tó àdúrà pé a ah, eh, ọ̀pọ̀lọpọ̀ àdúrà náà ni pé eh, ọ̀tá o eh, ogun ayé o àtogun ayé àtogun ọ̀run nítorí ti ká ńlẹ̀ ńlẹ̀ tó kò sí láti sàtà nínú níta àfi wá ìṣọ́ra àtààbò lọ́sọ̀dọ̀ náà ọ̀lọ́wọ́ kí ọlọ́run bá ṣe dáadáa fún àwọn stars wa ní ìtí a sọ níbi lánìí sàtàn ọ̀kan sójú mi jọ kan ẹlòmíì kọ́ sára ọkọ̀ gan ọkọ̀ lánìí sàtàn sára ọkọ̀ kàtàkàtà ti gbé hànú wọ́n lọ ìkéṣe wọ́n ní wọ́n pé mo pàdé ọkọ̀ lọ́nà bọ́mbà wájú rẹ kàtàkàtà fàyà mo wá wo lámì sàsà mo ní mo lámì sàsà wà nígbà tí kàtàkàtà pàdé ọkọ̀ lọ́nà ẹ̀dàkùn ẹ̀jẹ̀ tí ọba ti tí ọba ti dá ẹ̀dàkùn ẹ̀jẹ̀ á máa jìnà sí ọlọ́run ṣe dáadáa fún wa. ìbéèrè kejì wọ́n ní kí ni ẹ fẹ́ bá wa sọ nípa síríìtì tí àwọn nọ́ọ̀sì ń bá wa tí wọ́n fi tọ́jú àwọn èèyàn tó jẹ́ pé ninety five percent nínú ẹ̀ ló jẹ́ pé alcohol ni ó wà níbẹ̀ ìbéèrè tó tún fara pẹ́ onífẹ̀ fúnù tó ní alcohol tí a lè lò. lórí ti síríìtì tabari àwọn oògùn míì tá a lè lò káfílẹ̀ bá a jìnnà sí ṣubúà ìrojú sòkálò nínú gásàtò wọ́fẹ̀d ìgbà tí wọ́n sàn níbi lọ́gbẹ́ tẹ́jọ́ sáwọn wọ́ túrútúrútúrú tí ọ̀dà àtẹ́yídà Fatima radiyallahu anha kí ni tó ṣe igi ẹni ló mú ó sì dáná tán eérú rẹ̀ ó fi síbi ojú ẹgbàá níbi ó sì dá wáyé instead of three bá ti lè ní ṣubú àní ṣùkà lè lẹ́yìn náà kò tó burú ṣùgbọ́n abala ní ìsúnwá ni wípé three sun ẹ̀gbin tí ó kàn jẹ́ ni wàyí lá nígbà tí ìsèpá mú mímu alikọ́ọ̀lù nìkan ni ò da ló jẹ́ èèwọ̀ nínú ìṣẹ̀lẹ̀ Islam mọ̀tàbálì nǹkan tó jẹ́ nǹkan súnà náà ta lè lò bí èsì mọ̀dá kan bẹ́ẹ̀ di ẹni àbáwọn nǹkan míì tẹ̀sán máa ń dá ẹ̀jẹ̀ ṣòwò ọlọ́run àlọ́ nípa àwọn perfume èsì alcohol tí wọ́n wà ní ara rẹ̀ mùsùlùmí máa ń jìnnà sí gbogbo tó bá ti já mọ́ ìrújú ni àwọn lọ́fíńdà mi ń bẹ sí òsì alcohol kankan lára rẹ̀ lò ó ọ̀dà pọ̀ báwọn ìtẹ́mọ́ one percent náà bá a ti gbọ́ wọ́n níbi nísbà tí ò tó one percent tí ò tiẹ̀ lè lápá kankan pé ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ nípa dáàbò ni wípé dáàmà yẹ̀rí ibùkà ìlànà láyé lè ibùkà nítorí bá ń tẹ́ ọ̀yẹ̀ méjì pàtì lè jùlẹ̀ ìkọ́ yíyọ yékéyéké lọ síbẹ̀ ànábìrì àṣà pẹ̀lú yàrá tó tó ní àdùn ẹ̀ṣẹ̀ báwọn ẹ̀ṣẹ̀ ń bẹ tí ò ní tí ò ní gbà ń tan ìrújú tí ò ní inú ọ̀dà akọ̀tún ìbàdàn lẹ́yìn ọ̀lọ́run kan á dà máa náà nínú béèrè tí ó tó wà níbí báyìí wọ́n ní náfìlà tá a máa ń yàn tá a bá wọ mọ́sálásí ràkàtẹ́ni fàhíyàtà ní masjid wọ́n ní tí ọkùnrin nìkan lọ́jí ọ̀ràn yẹn fún ní àbọ̀dí ọ̀dọ̀ àwọn obìnrin náà tí wọ́n bá wá sínú mọ́sálásí. nígbà tí ṣe àbẹ̀tẹ́báwá sí mọ́sálásí sí ibi tóbi ti máa ń kírun wọ́n máa pè ní bọ́ọ̀bà kírun ọ̀ràn yẹn bẹ́ẹ̀ ò ní ní wọ́n kà pé ní masidu báyìísíkì ní ìdí mọ́síláṣí mọ́lẹ̀ ẹ̀kọ́ títà níbi sọ pé kó wọ́n ti kírun ọ̀nà ọkùnrin ló wá mọ́síláṣí mi àbí obìnrin ọmọdé mi àbágbàlagbà násìlẹ̀ araka méjì èèyàn ọ̀yàn kéèyàn tó jókòó kì í ṣe ọkùnrin nìkan ìlọ́ba wí atọkùnrin àtobìnrin ọmọdé àtàgbàlagbà. asanàlá ilé ikùn inú béèrè tí ó wà ń bí bó ṣe jẹ́ pé wọ́n ọlọ́run ní tẹ́lẹ̀ wọ́n lẹ́nu tí yóò ṣe family planning tó wá di pé nílé nǹkan oṣù rẹ̀ lẹ́ẹ̀mejì báwo ni ṣe wá máa kírun nígbà tẹ̀lé ìṣẹ̀lẹ̀ sí. ẹnìkan tó lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ẹ punishment ní ẹ̀kọ́ tó lójoojúmọ́ gan. ìdáhùn ni wípé táwọn apá àtọ̀ ni pé tábà ti lè rí ẹ̀jẹ̀ àìbọ̀ tọ́ba ti wá pẹ̀lú àwọ̀ rẹ̀ àti òórùn rẹ̀ ẹ̀jẹ̀ lórí ti mẹ́ta ni máa ń jáde lára obìnrin haidọ̀ ń bẹ nífàsì wà àti ìtìhábọ̀ haidọ̀ lẹ́jọ́ olóṣooṣù ìtìhábọ̀ lè tó ṣe wípé ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà throughout oṣù yọ́sà ojú yọ́sà máa jáde nìyẹn láti máa fà náà ní ìṣèpẹ̀pẹ̀ ọmọ bíbí wọn gbà tíyàn bá tẹ̀lé rí ẹ̀jẹ̀ tó bá tẹ̀lé jẹ́ pé ó dúdú tó sì ké tó sì rún bìnàbìnà àìdọ̀nà gbogbo àtàbà tóbìnrin bá tẹ̀lé rí pátápátá kò ní kírun ọ̀rọ̀ ọ̀rùn fóbìnrin ó lè ṣe nǹkan òbí lẹ́ẹ̀mẹ́ta láàrin oṣù kan tó ti yẹ ìmọ̀kọ̀ wọ́pọ̀ obìnrin kọ̀ọ̀kan máa ń ní àlàáda tiẹ̀ bóyá ọjọ́ mẹ́ta ní òfìsì nǹkan oṣù láàrin oṣù kan èyí tó wọ́pọ̀ bánàbí ṣe wí ọlọ́jọ́ mẹ́fà sí ọjọ́ méje láàrin oṣooṣù tòótọ́ bá wá sí lásìkò tí máa ń wá gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbòfin alẹ́yìn ọbí ọjọ́ mẹ́rẹ̀ẹ́dógún kó sì ò tó parí ọba tún wá fàjẹ́ pé pẹ̀lú láwùnù rẹ̀ àtòórùn rẹ̀ náà ló fi wá àti pé háídọ̀ níyàn bá ti lè rí dáhìn àǹkí sọ̀lá ìrún lẹ̀ náà ti rùn yọ. ṣùgbọ́n ká jìnnà táwọn tí ó bá ní tí ó bá jí mẹ́jọ pé àwọn ọjọ́ tàbí ń ṣe nǹkan oṣù lójoojúmọ́ máa ṣe ségesège ẹ̀jẹ̀ àjìnà sí i. lára tí máa tún fà á oníkéèyàn máa lo oògùn tí nǹkan oṣù fi ní wá yàtọ̀ dúpọ́ fẹ́ gbàwẹ̀ lákòjúwe ẹ̀bẹ́ ìtẹ́kọ̀ eh, iṣẹ́ ájì ọ̀fẹ́kọ́jọ́ pé àwọn ọjọ́ ṣe lásìkò kan náà àwọn àfáàní kò tún tó burú láti lo oògùn láti lo oògùn tí ẹ̀jẹ̀ wọn ò fi ní wá pẹ̀lú májẹ̀mú kọ́ má ní ìpalára kankan fóbìnrin ṣùgbọ́n yìí sábà máa padà nínira obìnrin yìí sábà máa ń gbé owó dé lára ewu tí máa bá dé náà ni pé ọjọ́ tí ń ṣe nǹkan oṣù kò ní stable o lè ṣe níbẹ̀rẹ̀ lóṣù yìí kó lè dín bọ̀ kó ṣe ń parí lè dín bọ̀ kó ṣe láàrin kò ní lásìkò ká ní nǹkan oṣù rẹ̀ ò ọ̀wà náà so ìtẹ̀lé àti ọlọ́run àti àti òjíṣẹ́ rẹ̀ orí ń bẹ́ ń bẹ̀ fún ọ abámọ̀bẹ ọlọ́run àdá. Assalamu alaikum. Ìbéèrè tí ó tún wà níbí, wọ́n ní pé ṣé ó tọ́ fún kí Mùsùlùmí nígbà tó fẹ́ bá ìyàwó rẹ̀ tó ẹ súnmọ́ kọ́ wá máa lo àwọn nǹkan ìdáàbòbò bíi kọ́ńdọ̀mù pé ṣé Mùsùlùmí lè máa lò nígbà tí ó fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ bí àwọn tí fẹ̀jẹ́ kó yán wá àbáwọn tí ó tún jẹ bẹ́ẹ̀. ìkíní ni pé kí ni pápá tó fi pàrọ̀ tó fi bùkátà sí kọ́ńdọ̀mù ní lílò tàbí ìdènà oyún bí a mo ti sọ níjókòó yàrá ìjì ìtọ́ àwọn nǹkan mẹ́ta kan ló fẹ́ jọra wọn ṣùgbọ́n ìdàtọ̀ wọn ó yàtọ̀ a ní nǹkan kan tí wọ́n pè ní manual hamli manual hamli bákan náà tanzimu nasli tanzimu nasli ìkẹta tahdidu nasli ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta ó yàtọ̀ síra wọn manual hamli ni pé ìdènà oyún oyún ọmọ wà ìdènà oyún oyún ọmọ wà ọ̀nà oríṣiríṣi ni wọ́n máa ń gbà láti dènà oyún kọ́ máa wà. ìyẹn lè dènà rẹ̀ láti pàṣẹ azlo azlo ni pé tọkùnrin bá ń bá ìyàwó rẹ̀ ẹlẹ́tọ̀ rẹ̀ láṣepọ̀ ń lọ tó bá ti di àsìkò tí nǹkan fẹ́ jáde kọ́ máa jẹ ọrọ̀ sínú ibi tó yẹ kọ́ ọrọ̀ sí lálórí bẹ́ẹ̀dì kan ní ọrọ̀ sí ni bá tó kan yóò fi tẹ́lẹ̀ sí yọ̀ọ̀dà sí ni mọ́ni ò hàn lè yìí àwọn afá ní téèyàn bá bùkátà sí láti ṣe bẹ́ẹ̀ kò sí ní tó bùkátà sí láti ṣe bẹ́ẹ̀ ìkíní ni pé ẹgẹ́ bí ìrírí kàlẹ́ amúrẹ̀ mujarrab tómi bá ń fọ́mà rẹ̀ lọ́yàn bó ṣe tọ́ bó ṣe yẹ bọ́kùnrin tẹ́lẹ̀ wò kọ́ bá láti pọ̀ tó kò ní lóyún tí bá ń fún lọ́yàn bó ṣe tọ́ bó ṣe yẹ kò ní lóyún. sọtẹ́sà ń wo pé ah, ọmọ yìí sì kéré pọ̀ wọn ní nígbà tó fẹ́ pé mákànnì bá ti lè rí báyìí àbí sọ́wọ́ àwòlọ́run yóò wá wọn wọ́n wá lè dá tìrì lé náà ọ̀làdàwọ̀ náà àwọn lẹ́yìn kàmí lẹ́yìn sọ́dún méjì lọ́wọ́ tẹ́ ìyẹn lè lo ìyẹn lè fi hàn lò ọ̀rá àdáàbòbò tí a máa ń wí náà iná máa jò yìí máa lò. gbogbo ẹni tí káságbà ni wípé ọlọ́mùbá ti ṣe tán yọ ọ̀kadà rọ ọmọ nǹkan kan ò lè yẹ kò sí nǹkan kan tó lè yẹ so ọ̀rá yẹn ń rò pa o bùkátà sí wọ́n á rí i pé bùkátà sí ìjọba tí ní sí nira àkànbẹ̀ ó lè lò ó wọn kí ni tó fẹ́ lò fún ni tá fẹ́ mọ̀ ẹ pé láti dènà oyún pé àá sì lóyún báyìí ọdún mẹ́wàá ní ìdí kò tanakahu wa tanakalu fa inni mubayin bikum al-umam yawm al-qiyamah ẹbí ti àrẹ̀ tí ẹ fẹ́yàwó dáadáa àwọn ìyàwó pamọ́ dáadáa ọmọ bẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀rẹ̀ ọmọ bẹ́ẹ̀rẹ̀ oríire bẹ́ẹ̀rẹ̀ ọmọ bẹ́ẹ̀rẹ̀ ayọ̀ bẹ́ẹ̀rẹ̀ tọ́wọ́ ti pé tẹ̀ǹdìmù nẹ́sìlì tẹ̀ǹdìmù nẹ́sìlì wà tẹ̀ǹdìmù nẹ́sìlì ni wípé láti jẹ́ kí láti create space láàrin ọmọ kan sọmọ méjì ọlọ́run náà ti bá ní ìfẹ́ lẹ́yìn inú kùránì wal-wālidātu yurḍīna awlādahunna ḥawlayni kāmilayni liman arāda an yutimma riḍā'ah. tó kábàrù ni wal-wālidātu jẹ́ bí bàtọ́ lọ́nà bá ń fún wa nílò nípa àwọn obìnrin tí ń fọmọ lọ́yàn ni. bàbá wa Ibn Jarīr al-Tabari wọ́n ní hādhā khabarun yunḥā bihi manḥā al-amr kábàrù ní tòótọ́ ṣùgbọ́n amúrù ni àṣẹ ni ń pa àwọn obìnrin láṣẹ bí wọ́n bá fẹ́ ṣàti pé wọ́n fẹ́ pọ́nmọ lọ́yàn bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọdún méjì ní lọ́yàn tó bá lọ́yàn lọ́dún o tó a space bíi ọdún méjì mẹ́sàn tàbí ọdún méjì mẹ́wàá tàbí ọdún mẹ́ta láàrin ọmọ kan tanzimu naslim inú gángan ní ṣètò sọmọ bíbí sẹ́lẹ̀ tí wọ́n pariwo káàkiri lórí rédíò ìdí máa nu ìfi òtẹ́ léyìí ọmọ téèyàn fẹ́ bí onítàdídò nẹ́sìlì láti bí méjì òtítọ́ ọjọ́ tí mo sábà rí ọkà tó lè tọ́ ọmọ wo ló lè tọ́ náà jàre tó lè tọ́ rà rẹ náà nàrúdúró kókó ń wá ìyá ọ̀hún àtẹ̀yìn àtàwọn ọmọ yín fẹ́yìn lẹ́yìn pèsè ntẹ̀jẹ̀ nígbà là ń pèsè rẹ̀ fún wa ma min dabbatin ala al-ardi illa ala Allahi rizquha gbogbo tí ń rìn tí ń fa yàáfà tí ń gbé fùkẹ̀fùkẹ̀ lórílẹ̀ léèyàn láǹjẹ̀ lẹ́ranko gbogbo ẹ̀dá pátápátá ń tí wọ́n jẹ tí wọ́n mọ̀ ọ̀run lòun lòun pèsè rẹ̀ òsì ní ń dà wá láàmú a sì ń ṣe ìsáàbọ̀ ní ìtọ́lọ́run òsì ọ̀ ń dà wá láàmú a tún wá ń dábàá bú èrò bú tọ́lọ́run nígbà jẹ́ pé ní tó filẹ̀ múrò rí tàdídùn nẹ́tìlì wa yahudi ni ẹ̀ńtí ọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kankan òun kà jókòó jọkàn lọ́kàn ronú pé àbá ti ń pọ̀ yìí sí sórí ilẹ̀ yóò sì lè gbà wọ́n báyìí sílẹ̀ yóò ní padà ẹ̀sìlódù jọkàn tí ó sọ̀kà tí búùmù gbogbo ọkàn kúnlẹ̀ kan náà àbá ti ń pọ̀ kí láàmú wá jẹ èrò burúkú tó rọ̀nù o iye èèyàn tí ó kú lọ́jọ́ kọ̀ọ̀kan àkọọ́lẹ̀ ti gbáwájú rẹ̀ iye èèyàn tí ó wáyé lọ́kọ̀ọ̀kan kìí ṣe ńtọ́lọ́ ní sẹ̀ǹtì ètò tó ti parí ni gbogbo wa bá ti wáyé gbogbo ńtálò nínú sẹ̀mí pátápátá ọlọ́run ti parí ẹ̀ fifty thousand years kó tó dáyé àti sọ́mà àti gbogbo ntí mẹ́nu rẹ̀ so ìròrí burúkú òǹdílẹ́yìn ọlọ́run ní máa ń pèsè jíjẹ àti mímú fẹ́ dà tawakol ńlá ti ní èyí ò ní gbẹ̀kẹ̀lé tó kún nínú ọlọ́run wánìí èèyàn lè gbẹ̀kẹ̀lé tó kún nínú ọlọ́run tàwákùlù ń bẹ tàwákùlù náà ń bẹ tàwákùlù la ní kò ní yẹn ni pé lábúdà àwọlà nínú àkùdébìlì àsìbáà ó ní sẹ́kàn gbòógì tọ́mọ̀ ṣe ọmọ wa bẹ lọ́nà àǹfààní báríkà tí o ọlọ́run pèsè fún mi láti bẹ̀rù tàwákùlù náà tàwákùlù ò lóko sẹ́kàn kan ọlọ́ni máa ìbùkún ọlọ́ni mú nílò aláìsí làálà ó ti làálà ò gbé nǹkan kan ìbùkún ọlọ́ni ìbùkún ọlọ́ni ó sọ̀ka láti sámà má rọ àwọn èèyàn kan ní mọ́sálásí láàárọ̀ kùtùkùtù olóko ti lọ ọkọ lọ́nà ti yẹ̀nà àkílẹ̀ yín sẹ́ni mọ́sálásí wọn ní sọ́wọ́ kí lónà rẹ̀ lọ àwọn tá a bọ́ lọ́n dún ní àwọn tá a nígbẹ̀kẹ̀lé ní ọlọ́run náà ni ẹ́ ẹ̀rọ jáde ní mọ́sálásí nígbẹ̀kẹ̀lé wò lẹ́ni ní ọlọ́run ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ́ fa iná sàmà àlàtúm ti rọ̀ dáadáa wọ̀lá sí lọ ìṣẹ̀lẹ̀ ti o torí kọ́ lọ́wọ́ bá torí kọ́ lọ́wọ́ bá subhanahu ó lágbára kó ṣe bẹ́ẹ̀ kọ̀ọ̀kan ní í ṣe nì. ọlọ́run ò ní ọ̀rọ̀ ju góòlù àbí fàdákà kò ní ọ̀rọ̀ kalẹ̀ láti sọ́nà. ọlọ́run lágbára ká má ṣe fẹ́ láti máa jẹ́ oúnjẹ àjẹyó. ṣùgbọ́n ó fẹ́ káwa náà káti ẹ̀ gbìyànjú bákan ẹni. àwọn Yahudi bí wọ́n ti yapa àti ọlọ́run tó tọ́lọ̀ ní àárín fàyínà muharramatan alayhim arba'ina sanatan yasiruna tuntun náà ọmọ nǹkan ṣe jẹ fún ọdọjọ náà oúnjẹ ọ̀fẹ́ mímọ ọ̀fẹ́ yà á múta bóòlù láàjọ ajẹ òdì wọn lánàá rọgbàkà yóò rìn lánàá mímọ àkùnbẹ ìbàkìlẹ yà wọ kẹsàn án yà ó sọjọ kọńtà kan láàmú àtẹlẹ ojúmọ ẹyin oyin ẹyin oyin ẹyin oyin àtìláyàn adìẹ oyin kí á ní oyin funfun ẹyẹ oyin funfun ẹyẹ oúnjẹ tí mo ti bẹ̀rẹ̀ oúnjẹ àti bẹ́ẹ̀ náà ọlọ́run lágbára kò sí ṣùgbọ́n pé kó jẹ́ pé kálukú wa náà á ní nǹkan kan láti ẹ̀dí ṣèkẹ́wọ́ ọlọ́run lágbára kó kọ́rọ̀ jòyà láwọn kèfèrí lórí láì ní jápàná bí ó ṣe wàhálà kankan àwọn tàbí ọ̀jàgun kankan wọn kálíbà kálíbà rẹ̀ ń tí kòkó ṣe ìdílé àyàn kálíbà àgbàládá kálíbà wàhálà yìí tí ó ga jù nínú àlùkòrá nínú àlùjáná onídàá níparí tàbí ìdòmínẹ́sìlì orin tí ń kọ́ káàkiri mùsùlùmí ìbáwọn kọ́wọ́. mùsùlùmí tí bá ń kọ́ tó bá gbà pé ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ wàláì kèfèrí ni ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ wàláì kèfèrí ni torí ó nígbàgbọ́ ní ọ̀rọ̀ lọ́nà ó nígbàgbọ́ ní ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam wa inna ahadakum la yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman nutfah ila an qala wa yu'maru bikatbi arba'in bikatbi rizqihi wa amalihi wọ àjàlè wọ ṣèkéyìún ọ̀sà yìí nǹkan mẹ́rin ti kọjá iye owó tẹ̀yìn ó ní yóò ní pọ̀ ní yóò kéré ní ètò ọlọ́run tó ti parí lélẹ́yìn ọjọ́ mélòó ni ó lò láyé oṣù mélòó ọdún mélòó ọ̀sẹ̀ mélòó ọjọ́ mélòó ìṣẹ́jú àyá mélòó ìṣẹ́jú gbogbo pátápátá ètò tó ti parí ni iṣẹ́ òòlù ọ̀pọ̀ gbólóhùn kan sínú ọkàn mi gbólóhùn náà ni wípé ẹ̀dá kan ò ní kó hàtà yẹ̀tẹ́kìmìlà rìzìkọ̀ wò nítorí wọn bá kádàrà fún pé yóò nà lówó lárízì kí n bọ̀ bá tó nà tán yóò tó lọ. tọ́ba láti bẹ́ǹtì ó lè gé lápá kó gé lẹ́sẹ̀ kó gé gbogbo ẹ̀ n bọ̀ bá tó jẹun rẹ̀ tán yóò tó jáde láyé. so kí la ń payọ̀ òsìsì tàbí lè nẹ́sìlè ìṣètò sọ́mọ bíbí èèwọ̀ ní ọ̀faramọ́ ọ̀tàkọ̀rọ̀ ọlọ́run ọ̀tàkọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam má bá wọn kọrin wọn darí òsìlẹ̀ rẹ náà bá olólùfẹ́ rẹ jíròrò pinnu pẹ̀lú olólùfẹ́ rẹ ẹ kọjú gbogbo ẹ̀ papọ̀ ẹ ẹjọ́ pin iye ọmọ tẹ́ ẹ fẹ́ bí ẹni máa pa mí àwọn èyí olòṣì ni wọ́n sì fẹ́ máa tún fún ti dẹ́rù bà wá ọlọ́run sànù wa so mùsùlùmí ìbá wọn ti tàbí dùnà sílẹ̀ o bímọ dáadáa kó bá ti bímọ tó lórí rẹ̀ yóò ti pọ̀ tó ọlọ́run sànù wa. جزاكم الله خيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك